أعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له <clears throat> ومن يضلل فلا هادي له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 ìkẹ́ ọlọ́run àti igi ọlọ́run tí a ní kọ́lọ̀ bá nẹ́bí ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kọ́ bá wọn sọ̀hábà rẹ̀ kọ́ wá bá gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run dákun ìkẹ́ ìkẹ́ yìí jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀wọ́n bọba alékẹ́ ọlá kó sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí tí èèyàn fi jẹ́ ní rí ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa ọlọ́run jẹ́ ọkàn àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédé kọ́mọ wa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ nabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì òun kí wọ́n ti bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí inú tírà Ọlọ́run àbí kó lẹ́rìí inú sunna nabi muhammad sallallahu alayhi wa sallam in ti sharia islam pẹ̀lú ẹ̀ òun ni bídà gbogbo bídà wà ní ànú ni gbogbo ànú wà ní kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó ju iná Ọlọ́run ọba ọba àlekè ọlọ́lọ́ abẹ́lọ́run pẹ̀lú orúkọ ẹ̀ èyí tí fi dára jùlọ àti àwọn àròyìn ẹ̀ èyí tí fi ga jùlọ ọlọ́mọba wa pa náà dẹ́bọ̀ rẹ́ kí ọlọ́mọba wa pa ẹbọ náà rẹ́ kọ́ bá rẹ̀ bí díà ṣètánì lẹ̀ kọ́ bá gbé súnà annabiwa muhammaga ogun tẹ́ ń gbọ́ mi assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ibi tí abákẹ́wàdí ní ìjẹjọ́ òun ni sóràtù al-anfal sóràtù uh, Abadi, aya 50 aya 50 ìbẹ̀là dúró sí ní ìjẹjọ pẹ̀lú ògo ọlọ́run ọba ibi aya náà a sùn síwájú díẹ̀ láti ṣe mọ̀rájá èyí tí a ń pè ní revision tí a bá ṣe revision díẹ̀ àìsẹ̀ wa mú aya 51 a máa bá tafsiri lọ́mbẹ̀ ẹ gbé láti aya 47 bí tọ́lọ́n ti ń sọ pé ní a'udhu billahi minash shaitanir rajim ibi tí ọlọ́run ti ń bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ pé ẹ jẹ́ kí n sọ bí àwọn kèfèrí bí wọ́n ti jáde níjọ wọ́n bọ̀ wá sí ogun Badari ẹ jẹ́ n fi tó yín létí ọlọ́run sọ pé ní wala takunu kalladhina kharaju min diyarihim bataran wari'a an-nas an sabilillah wallahu bima ya'maluna muhit sẹ́mọ̀ pé asọ́kọjá ó kílẹ̀ sí àwọn kòrèṣì maka wọ́n ma yí àwọn tó jáde kó maka tí wọ́n ṣe hijira lọ sí ìlú Madina wọ́n mọ̀ pé wọ́n kéré láàrin àwọn wọ́n sọ pé táwọn bá lọ bá wọn ọ̀rọ̀ ọ̀nà fáwọn bá wọn ti pọ̀ yìí káwọn ṣe wọ́n sẹ́mú kí wọ́n wú islam láti gbòǹgbò kọ́mọ jẹ́ islam mọ́ wọ́n sara wọn jọ wọ́n kóra wọn jọ inú wọn dùn pé á ogun tá à ń jábọ̀ látijọ́ yìí bádàrí yìí láàfi ṣe òpin rẹ̀ wọ́n sì wọ́n ní lẹ́mi pé àwọn ò kí ànábì bọ̀lẹ̀ àtàwọn sábé wọn ò ní jẹ́ nǹkan mọ́ ọlọ́ni wà látẹ̀kùnù ẹ̀yin mùsùlùmí àtànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹ má dàbí kalladhina kharaju min diyarihim àwọn tí wọ́n jáde láti inú ilé wọn ìtumọ̀ ní àwọn ará maka tí wọ́n jáde tí wọ́n ń bọ̀ wá sí madina láti wá bá nàbì jagun nígbà wọn jáde batoran ìjáde ìgbéraga batoran ìjáde ìtakòdodo batoran. ìjáde pé àwárí wárí ahanes wọ́n fẹ́ káwọn èèyàn wá rí àwọn pé á àwọn tó nǹkan àwọn wa an wọ́n sì ń palẹ̀ mọ́bọ̀ láti wá gbógun ti iṣẹ́ ọlọ́run ọlọ́run wá ní wallahu bima na muhit òun ọlọ́run gbogbo tí wọ́n sì pátá òun ìtumọ̀ ẹni pòun rí wọn láti bí wọ́n ti bẹ̀rẹ̀ débi tí wọ́n parí sí èyí ni fi ń yé wa pé àyà yìí ń júwe fún wa pé níjọ́ tí àwọn kèfèrí ọmọ bọ̀ láti Mákà wá pàdé ànábì tí wọ́n fi jagun Bádàrí wọ́n jọra wọn lójú wọ́n sì kúnra wọn lójú wọ́n sì kàyà lọ́dọ̀ ara wọn kọ̀wá tán síbẹ̀ ṣèitán ọsọ́nìjẹ̀jọ náà ìmọ̀ tààyàn ni tọ́ba wa tààyàn tán yóò wá padà ní ẹ̀yìn ẹ̀ yóò ti sí wàrà ọba mi fi ń sọ pé ní wàyídí zayyana lahumu shaytanu a'malahum ìgbà tí shaitan tọ́wá ṣe iṣẹ́ wọn lọ́sọ̀ fún wọn bóò ní ó ti ṣe lọ́sọ̀ ńgbà wọn jáde tí wọ́n lọ shaitan náà bá yọ ńgbà shaitan yọ kọ̀ lo àwọ̀ ẹlòmíì ọlọ́lẹ̀ ó lo àwọ̀ arákùnrin kan tí ń pè ń ti àwọn ará maka rò pé sọ̀rọ̀ akábùn malik ni nínú àwọn tó sì lóògùn ní maka tó ní maka tó jẹ́ ní maka ọkani ni ọmọ malik pé náà tí àwọn ará Mákà mọ̀ pé ń ti lọ Mẹ̀dínà wọ́n gbé ọgọ́rùn-ún rànkúnmí kalẹ̀ kì í wá se ọgọ́rùn-ún rànkúnmí akọ abo ní gbogbo ẹ̀ ṣe mọ̀ pé abo ó lówó lérí ju akọ lọ akọ kan gùn ni abo ní ó lóyún tí ó bí mi abo ni wọ́n mọ̀ fún wàrà rẹ̀ tí wọ́n mọ̀ mu. abo ni wọ́n mọ̀ fún wa rẹ̀ tí wọ́n máa ta àǹfààní ara abo ọ̀pọ̀ ju ti ara kọlọ wọ́n wá gbé mi àtúnáàkà ọgọ́rùn-ún rànkúmí ọgọ́rùn kan ẹni lè nírú rànkúmí bẹ́ẹ̀ yẹn kan rànkúmí kí ló dì yẹn kan ọdún méjì rànkúmí tọ́jà bò yóò ti máa lọ bí ó ti dolówó òun ti ń sìn ń tí bí si ti ń sí yìí yóò tún máa fún wàrà yóò máa ta wàrà yóò máa jẹun rọrùn ìtumọ̀ ẹni pé ẹni bá lè bá rí Muhammad mú odolówó mọ́kà yìí sọ̀rọ̀ akọ ọmọ Málíkì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun lọ́wọ́ agbèrè lónìí ṣé kò wọ́n dá padà sí mọ́kà ipa àwọn ká ọlọ́lá àkọ́kọ́ ilẹ̀ mu ọlọ́lá ẹ̀kejì ilẹ̀ mu bí ti ń padà lọ́ múra yẹn ògùn nílọ sí pé òun tún tẹ̀sí eléyìí ànábì sógun fóun òun náà lógun ilẹ̀ tí mò ń yóògùn ni òun náà lóògùn kó tó wá di pé ilẹ̀ mú lẹ́ẹ̀kẹta ó wá tọrọ àforíjìn tànàbí wá sọ fún pé akíní ń sí ọ nítorí ọgọ́rùn-ún ràkúnmí lọ́wọ́ ń dààmú báyìí sí tí wọ́n bá wá gbé adé ọba kísírálẹ̀ olérí tí wọ́n fún ọ nírùkẹ̀rẹ̀ ọba rúùmù kí ló nítorí owó sọ̀rọ̀ káwọn lọ́wọ́ padà lọ́lé sí ẹ̀mọ̀ pé tí ọba jẹ́ alágbára kò ní dàyàkọ́ pé wọ́n lọ mú mọ́mọ́ wa ẹni tó lè dàyàkọ́ òun alágbára ni ṣètánì wá wo àwọ̀ ọ̀tá lòun fẹ́ lò tọ́kàn ara maka fi balẹ̀ pé ah alágbára tẹ̀lé wa olùkọ́lọ̀ sọ̀rọ̀ akọ ọmọ Málíkì olùfọ́tò rẹ̀ bí wọ́n ti rí tó kérò lẹ́wọ́n ni ah inú àwọn ti dùn báyìí sọ̀rọ̀ aká ń lọ pẹ̀lú jẹ̀mọ́ ń lọ pẹ̀lú ọmọ ogun àwọn ti ṣẹ́gun ìtumọ̀ wàyídí zayyana lahum ṣaitọ́nù a'malahum ìgbà tí ṣaitan tó ṣeṣẹ́ wọn ní ọ̀sọ́ fún wọn wàkọ́ọ̀là ṣaitan tó wá sọ fún wọn pé la ghaliba lakumul yawm táwa ti tẹ̀lé yín ẹnìkan ó borí yín ò sí lónìí ṣé báwa ti tẹ̀lé yín ẹnìkan tí ó borí yín kò sí lónìí gbogbo àwọn tí a bá sógun ogun máa tà wọn gbogbo ẹni tí ń bá ń lo àlìjànú àlìjànú ọmọ tán ni kò dàrú yóò sọ fún pé máa lọ òun ẹni ńgbọ́ bá dán ní orí pé òun ní òun ẹni máa bàbá yẹsẹ́ wò tó bá ní kọ́ lọ́fẹ̀ẹ́ yóò nílò ọ̀fẹ́ ọkàn orí ń bẹ̀ tó bá fẹ́ tán ní ọkàn kan mi gbọ́n tí a máa yẹsẹ́ wò fẹ́yàwó àjẹnú ní bá wọn sọ̀rọ̀ àwọn tí a ń yẹsẹ́ wò ṣiṣẹ́ àjẹnú ní bá wọn sọ̀rọ̀ àwọn tí a ń yẹsẹ́ wò kọ́lé èyí wọn tàn ni eléri àwọn àlìjẹ̀nú ṣètánì òun ló tan àwọn ará maka yìí ó ní la ghaliba lakumul yawma kò sẹ́nìkan tí ó borí yín lónìí wa inni jarun lakum èmi náà ń bẹ pẹ̀lú yín o èmi náà ń bẹ pẹ̀lú yín ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ rí tálíjẹ̀nú tan àwọn èèyàn lójú mi 2001 2000 2000 year 2000 ìjádú randabọ̀ tó ṣẹ́rí ìjádú àwọn OPC àti àwọn mpa police gbẹ̀ntí bá ń pèsè ìdímò yíngbà náà rántí ìjádú wọn ìjà yẹn wá lágbára gan àwọn Odùduwà Odùduwà tí wọ́n lógun jọ náà lọ́hùn ìgbà ni wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ òdùdú àti ń gbóná kòkò tó tó báyìí ní ẹmà físà sí jẹ wọ́n ní bọ́n lẹ́ra wọn wọ́n ní bọ́ọ̀bù tàwọn lẹ́yìn táwọn bá sọ yóò gbiná gbogbo kátàkátà tí wọ́n wí wọ́n bá fèsì ara wọn ń ṣe mítìnì ibi tí wọ́n fi sí lọ́kà gọ́ọ̀mẹ̀ntì ń ṣẹ̀rí nísìnyí họ́ọ̀lù níjọ́ lọ́hùn wọ́n wá ń ṣe mítìnì lọ́wọ́ à polisi kọjá àmọ́ bí wọ́n ti sọ tíjà fi dúra wọn báwọn yẹn ti dínú pẹ̀lú bọn èèyàn tó lé ní 60 ni wọ́n panjọ́ náà nínú àwọn Odùduwà àwọn bá polisi bá bẹ̀rẹ̀ sí yìn wọ́n ban àwọn náà ń lẹ̀ wọn lóògùn wọn ní nọ́mbà polisi ni ó ń dè àwọn ń dè yẹn ò ṣiṣẹ́ ìbáràn wọn ìbáràn wọn wọ́n wá yàn wọ́n yàn kú yìn wọ́n ta wọ́n bá ń takuta ìgbà tí àwọn bá polisi yẹn wá lọ tán gbogbo àwa tá a wà nílùú asáwọlé kálukú tilẹ̀kùn mọ́ orí ìbẹ́ bá aláboyún tí ń kọjá lọ tó ń jábọ́ nù rẹ̀ ń jọ́nà o ẹ̀mí sọ̀fọ̀ ń jọ́ ti ń wuyì o nígbà tí bá polisi wá lọ tán tilẹ̀ wá rọlẹ̀ sẹ́mi àpá wàrà lù náà jáde a máa kí ni mo wá rí àwọn kan tí wọ́n wọ́ sẹ́gbẹ́ kan náà àwọn tí bàbá mo wá ní à sódùdú àlẹ́yìn náà ó níbẹ̀ ni àwọn tí bí ń kọ́ ó ní kò ṣiṣẹ́ ó ń dì ń bẹ lápá rẹ̀ ó ń dì ń bẹ ń di rẹ̀ ó ní tìdí ó ní tapá wọ́n yìn níbọn ìbọn ràn mo láwọn kìíní tí bí ń kọ́ ó lóun rèé kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ wọ́n tó méjì mẹ́ta bẹ́ẹ̀ tí mo bá sọ̀rọ̀ tí àwọn nǹkan tí ń pè lágbára yìí wà ní ara wọn tí ò ṣiṣẹ́ mọ́jọ́ náà ta ló tàn wọ́n ṣètọ́n òun ló tàn wọ́n pé dèyí mara bùn níràn o dèyí mara bá yìn ọ́ kò ní bá ọ dèyí mara ayé ta ní jẹ́ nígbà tó dé gbogbo ẹ̀ tán ṣètáni zayyana lahum ṣètọ́nù a'malahum ṣètáni sọ fún wa pé kí ni àyín náà ti lágbára lágáàlì bàlá kùmọ̀lì yóò mà wọn lè fèsì yín kí nǹkan ọ̀ràn yín wà ní ìjárùn lákùn èmi ó dúró tì yín sọ adúmọ́ ọ̀gá wọn jù ní iná ṣètáni ó ti tan àwọn ará mọ́kànù tó gbé àwọ̀ Sùrákà ọmọ Málíkì wọ̀ tó sì kọ́ ọmọ ogun lẹ́yìn tó wá sọ fún wa pé ẹ lọ fèsì Muhammad la ghaliba lakum al-yawm kò sẹ́nìkan tí ó borí yín lónìí wa inni jarun lakum èmi ó dúró tì yín èmi náà ń bẹ pẹ̀lú yín èmi ó ràn yín lọ́wọ́ gbogbo ọ̀ràn lọ́wọ́ jama tó bá yàtọ̀ sí tọ́lọ́hún ẹ̀tàn ni gbogbo ọ̀ràn lọ́wọ́ tó bá yàtọ̀ sí tani ẹ̀tàn ni àlìjànú níbi dán wọ́n yẹ sẹ́gbẹ́ èèyàn tí a bá láwọn ọ̀rọ̀ yàn lọ́wọ́ wọ́n ń tàn ni èèyàn tó kéré sálìjànú níbi dán táwọn náà bá láwọn ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ń tàn ni bí èèyàn bá ń lọ bí ajá bá tẹ̀lé ajá yẹn ò ní dalẹ̀ yóò máa tẹ̀lé lọ ni bẹ́ẹ̀ lómi bá pé kò ní dáhùn kò ní ronú kò ní sílaka yìí bí wàhálà bá dé wọn jọ máa yanjú ẹ pẹ̀lú ajá ni bọ́mì yẹn bá tẹ̀lé ọ bí ti ń tẹ̀lé ọ lọ́kọ̀ tẹ̀lé ọ irun kan mi bí ti ń tẹ̀lé ọ lọ́hùn ara ní ń tẹ̀lé ọ ọkàn rẹ̀ ò sí bí wàhálà bá dé yóò tó irú ara yóò tún pa yóò dáadáa kọ́dà ìwọ gan ti ń tẹ̀lé aburú lè wà lẹ́mìí ẹ̀ sí wọ gan tí ó gbèsè bá ń lọnu ọwọ́ mi ó tẹ lónìí ibi tí ó parẹ́ sí là ń lọ yìí ẹni tó lè dúró tìyàn tíyàn ó fi ṣẹ́gun kò kọjọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ibi tá a ti lọ ibi ọ̀rọ̀ ṣaitan tó jẹ́ lórí àwọn àlìjànú àwọn àlìjànú bú tó jẹ́ lórí wọn tó àwọn ará maka níjọ náà ìwà tó wù náà gbogbo àlìjànú bú náà ní wù dò ní ṣètánì sọ fún wọn pé la ghaliba lakumul yawm sẹ́rí ogun bá dàrí tẹ́lọ yìí kò sẹ́nì kankan tí ó borí yín wa inni jarun lakum èmi gan fúnra mi mo dúró tì yín mo wà pẹ̀lú yín falamma tàrọ́ àti ìlfi àtàní nígbà tí ojú kojú àlfi àtàní ìjọ méjèèjì ìjọ mùsùlùmí àtijọ́ kèfèrí nígbà tí wọ́n fèsì ara wọn ṣètánì nàkàsá alẹ́ àkèbẹ̀yìn ọ̀pọ̀ ìyìnà ọ̀họ̀ níjọ́ náà lọ́hùn òun àtẹnìkan lọ́jọ́ fara wọn lọ́wọ́ láwọn balógun nígbà tí wọ́n yíyọ báyìí mo sọ ní jẹjọ tí wọ́n fèsì mùsùlùmí tí mùsùlùmí fèsì wọn sẹ́ẹ̀mà pẹ́sọ̀ ìtọ́ọ̀nù ó ti bá àwọn màláíkà gbérí tó bá rí wọn ó ṣe kí ni ọ̀dà wọn mọ̀ bóun ti wọ ọgbọ́n tó rí pé a àwọn màláíkà rẹ̀ òun ti mọ̀ pé a kò sọ́gbọ́n tá a dà mọ́ ọjà wọn para lọ́dẹ̀ tó mú lọ́wọ́ báyìí ọkà họ ni tọ́wọ́n òkè Málíkì Málíkì olóhùn èsè Málíkì o wọ́n pè òun ní Málíkì mọ́ Sùrákà Sùrákà òun èsè Sùrákà o wọ́n pè òun Sùrákà mọ́ wọ́n ṣe sòrò àkàn rárá ọ̀họ́ bó sì ti họ àwọn tó kó lẹ́yìn náà irú rẹ̀ lòun náà àwọn náà parẹ́ lójú ogun àlìjẹ̀nú gbogbo wọn àlìjẹ̀nú ni máa disappear èèyàn èèyàn disappear ìrẹ́ èèyàn tó bá disappear ó ti bá àlìjẹ̀nú dòwò papọ̀ ni tá a bá rí èèyàn báyìí tá a fi gbà mú báyìí tá a fi máa mú lọ á máa mú náà ni tí a bá sì fi ní rí mú àjọ máa jà òun náà máa sá máa lé àmọ́ ká fẹ́ mú yàn kó disapia èèyàn kóun náà mọ́ òun náà ti kú ní èèyàn gbogbo ẹni tí bá máa ń sọ fẹ́ tí ń sọ kìí ṣe èèyàn o wọn ti ń lo gbé ti ń lo kankan wọn ti da sẹ́pọ̀ pẹ̀lú àwọn àwọn àlìjẹ̀nù ní ń gbé wọn òun gangan náà yìí apá kìnyìn apá kan àlìjẹ̀nù lòun náà kìí ṣe èèyàn mọ́ gbogbo àwọn sẹ̀tà ni kó lẹ́yìn tí wọ́n gbẹ́sọ̀ sòrákà ọmọ mẹ́líkì wọ̀ bí sètánì ti jáwọ́ pàrà tọ́wọ́ tí wọ́n ń pè tó lóun èsè sòrákà o òun lọ́n tó ọ̀nà tó rìn síwájú tó dìsàbíà àwọn yòókù náà dìsàbíà ni lọ́nfin ní falama àtàrọ́ àtẹ́lẹ́fẹ́ àtàn ìgbà táwọn ikọ̀ méjèèjì fojú kanra wọn nàkàsá àlà àkàbẹ̀yìn sètánì pẹ́yìn dà lọ́ba họ. ó ní ẹ gbọ́ dáadáa o. bí ọ̀rọ̀ dé yìí ìyà kan ti ń bẹ ńlẹ̀ fún tẹ́tẹ́lẹ̀ òun ò tún gbọdọ̀ fìyà mí mọ́ bàrí ọmọkún ẹ máa dáyà yín jẹ èmi yọwọ́ èmi yọwọ́ bàrí ọmọkún mo túwọ́ lọ́rọ̀ yín ìbá yín ṣe mọ́ wà ń ní. à èmi ti dúró fún kí ni kò ó dúró fún ìní àràmà látara ọ̀nà ìtẹ̀yìn ò rí èmi ti rí kí lórí táwọn yòókù rí àwọn màláìka ni ló fi jásí pé wọ tí ọlọ́run bá yin àwọn èèyàn kọ́ máa sọ àwọn màláìka tá à ń pè ní hafasọ àwọn màláìka kan jẹ́ hafasọ wàyúrí sílò aleikum hafasọ tani sóra wo lọ́wọ́ suratul maida lọ́wọ́ tí ìbá ṣe mistake àbí araf lọ́wọ́ bẹ̀ lọ́wọ́ kọ́ bá ń káyà ṣe rí àwọn màláìkà kan bẹ tí ọlọ́run ọba máa ń yàn wọ́n kí wọ́n máa dúró tàwọn ẹni rí wọ́n máa dúró ti àwọn ẹni rí àwọn màláìkà yẹn ní ń jẹ́ hafasọ ẹni wọ́n ń dúró gbogbo ìṣọ́ gbogbo ààbò lọ́lọ́run ni wọ́n máa fún un ìyẹn lọ́fà ọba kò ṣe wá èèyàn wá lè ní opportunity yẹn àfikọ́ jẹ́ ni mímọ́ àwọn wo la ń pèlẹ́ ni mímọ́ àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba fèsìrì wàlà alẹ́nu ní gbangba báyìí ìbẹ̀rù ọlọ́run wà lára wọn wọ́n bẹ̀rù tí wọ́n bá bọ́ sí kọ̀rọ̀ wọn ò ní khawfun minallah sẹ́ẹ̀rì tá ń pè ní ìbẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ òun ní jẹ́ khawf minallah mo sọ yàtọ̀ tí ń bẹ fún yín jù ní láàrin taqwallah àti alkhawfu minallah sẹ́rí táǹpẹ̀ ní taqwallah ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ní akí wákàtí márùn kákì táàbà kí àákí ń jẹma àkí nulẹ̀ àkí papọ̀ táàrí bí kálukú ń ṣe gíní ń kírun èyí tó wá kírun yẹn ìbẹ̀rù ọlọ́run kan ló mú wá kírun tó bá jẹ́ ní kárí mi ń jẹ́ lómi ò gbà mí mo fi sí pé tó bá jẹ́ ẹni tí Ramadan bá dé àjọ ni báàjì dé àjọ lọ ni gbogbo ẹni eré iṣẹ́ olóore ìyẹn àjọ náà ni àjọ ni kò sí ẹni tó jẹ́ ni eré kò lè máa lọ olómi gbangba toro ti mọ̀ pé ah, ọlọ́run tí a bá ń ah, àti gbọ́wọ́ àti pé ọ̀dà bí sì ti ń sọ yẹn bó ti rí nínú ọkàn rẹ̀ náà nù kọ̀dẹ̀ sí nítorí torí ọlọ́ọ̀ni fi ṣe ni gbogbo tí ń ṣe ń ta gbangba pátápátá táwọn ń ṣe nítorí yẹn òun ní jẹ́ takwa ìbẹ̀rù ọwọ́ tí yóò bá ń gbangba kì í gbangba èyí òun ti wà tí yàrá ọ wà níbi tójú ò ti tó ọ tẹ́nìkan kan ò ti rí ọ àfọlọ́hún ọ kù ọ kù ẹ̀ṣẹ̀ ọ wá rántí pé a ọlọ́run ní ìgbọ́dọ̀ sí i ọ wá yọ wọ́n bẹ ìbẹ̀rù ọlọ́run tí ń jẹ́ al-khawfu min Allah tí mùsùlùmí ó bá pa méjèèjì papọ̀ kò ní jẹ́ ni ọlọ́run mùsùlùmí gbọ́dọ̀ mú takuwa àti khawf yóò mú méjèèjì papọ̀ irú àwọn bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń pè lẹ́ni mímọ́ iṣẹ́ yẹn lọ́lọ́run fẹ́ ká níbi wá sí lára wa bíbí sọ pé wa yu'allimuhumul kitaba wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma kọ́lọ́run wọ́n lọ lè ká níbi lọ fọ̀ wá mọ́ ìfọ̀mọ́ gbangba ìfọ̀mọ́ ó kéré inú ẹni tí ìmánì ọba jiná tó bọ́ sí kọ̀rọ̀ yọ sẹ́lọ́hùn tilẹ̀ bá dá tilẹ̀ bá dá yóò ṣe lọ́hùn yóò ṣe lọ́hùn kílẹ̀ wá dá ní kọ̀rọ̀ tí yóò kú ọkẹ́ nìkan jẹ̀sẹ̀ wọn àtọ́lọ́run lọ kọ́ wá sáfẹ́sẹ̀ wọn nítorí tọ́lọ́run ní jẹ́ kọ́ bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run rúgbà wọn ni wọ́n ń pè ní alkhawfu minallah ó yàtọ̀ sí tẹ́kù Allah ó yàtọ̀ ó yàtọ̀ ṣé wàá mọ̀ káwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run bá wọn ẹni bá lè bẹ̀rù ọlọ́run níbẹ̀ wọn ṣe mọ̀ kọ́ dẹni ọlọ́run irú àwọn ẹni ọlọ́run bá wọn ọlọ́run kó háfà sọ fún wọn. sura wo lọ́wọ́ Suratul An'am aya kelo aya 61 àti tu kọjá ọba mi ni wàá wal qahiru fawqa òun lọ́ba tó lágbára èmi ọlọ́run ní máa wá rán háfásọ̀ tí yín àwọn tí sọ́yàn èmi ní máa rán sí yín pé máa lọ lágbájá náà. ibi tí ń lọ ní yẹn ṣe wá ra wọn bá sọ yẹn ẹni tọ́lọ́wọ́n bá yẹn wọn tọ́ bá yẹn wọn sí tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí dété níta ń pè lété lògùn burúkú bí tí wọn kò ká bọ́wọ́ kí wọn fi bá lọ́wọ́ sẹ́rà lè jẹ̀nu tí ó sì sẹ́ńbi òka àwọn afásọ olè dànù èyí wọn kàn bọ́wọ́ tán yóò sì máa ṣe tiẹ̀ lọ wọn wà ní àti ẹ̀bọ́ lọ́wọ́ gan oògùn òsèkínni àwọn afásọ ti lé àlìjẹ̀nu oògùn yẹn lọ tí wọ́n bá da nǹkan síbi tí ó jòkóó kíní yẹn ò ní kó mbẹ yóò jòkó lé àmọ́ àwọn àdìjẹ́nu tí ó ṣiṣẹ́ lára nǹkan yẹn wọ́n ti kíní tọ́lá àwọn àdìjẹ́nu yẹn ti rí màláìka hafásọ̀ tí ń bọ̀ àwọn ó ṣe kíní wọ́n sọ dànù ni ẹni tó wọ́n kàn jòkó yóò jòkó ẹ̀tàn yóò dìde yọ́ ọmọ ṣe kíní yọ́ lọ bí wọ́n tẹ̀ nǹkan lẹ̀ fún yọ́ kọjá kò ní ṣiṣẹ́ bí wọ́n nà lóògùn kò ní jẹ́ torí àwọn àlìjẹ̀nú tí ó ṣiṣẹ́ lára ogun tẹ́ fẹ́ náà wọ́n ti rí hafazọ́ hafazọ́ tí wọ́n rí yẹn wọ́n ṣe kíni yọ́ kàn kú ewé àtegbò tẹ́ dì sínú awọ lásán ló kù àwọn àlìjẹ̀nú bẹ́ẹ̀ ti ṣe kíní yẹn ti dòkú ẹ̀mí tí ó fi ṣiṣẹ́ ti lọ torí wọ́n ti rí àwọn màláìkà tí wọ́n ń jẹ́ hafazọ́ tó fi jẹ́ pé ètò dájú fún múmi ní kò sin lọ́hùn débi tọ́lọ́hùn fi rán hafásọ fún tí ọmọ sọ ìbẹ̀rù ọlọ́hùn lọ́kànkan ní kọ̀rọ̀ ìmọ̀ sí ní gbogbo gbogbo àwọn tí súná láàlẹ̀ ká sí ẹ̀mí mímọ́ ká ní ìlara sọmọ mùsùlùmí ẹ̀mí kálẹ́mì ìdáríjìn gbogbo àwọn ọjọ́ yé wa àsìkò wa ká máa fi ṣe ìbáàdà wal adhkar tilawatul Qur'an gbogbo àwọn sí olóore báwọn nawafil gbogbo àwọn sí olóore báwọn òun lọ́lọ́run ó mọ́yàn láti ó rán afásọ̀ ẹ máa ṣàkíyèsí gbogbo àfà tó ní mímọ́ tí gbangba rẹ̀ tí ó yàtọ̀ sí kọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run kíní kejì wà ní ó wà lára ẹ̀ ọlọ́run yìí sábà jẹ́ kí nǹkan ràn wọ́n torí sábà pé ọlọ́run ọbọ̀ ìyìn àwọn hafadọ̀ tí ọmọ sí kíní tí

ó ní atúndè ni a fi nà tí ò fi ràn án ó náà sàtúndè ni ó sàtúndè ni ó ti ṣe bògùn jẹ́ láfi sàṣì tí ò fi ràn án ọ̀nà tiẹ̀ náà ṣe kíní wọ́n lọ́nà rẹ̀ jìn ní tí òye wọn pọ̀ ju ti òye wọn lọ gbogbo ẹ̀yin àfa ibi tí ẹ ti fail lẹ́yìn àfa tẹ́ ń sóògùn kí n pè yín sàkíyèsí ibi tí ẹ ti fail ìyẹn máa kéyà sí i kọ́mà kí sàwákà kọ́mà kí sọ́tọ̀lù káf kọ́mà kí tàbáraka gbogbo àwọn àwọn àyà àwọn súrà táwọn afáàsà tí wọ́n máa sábà fi sàdú àwọn náà àwọn náà wọ́n sàkó sí láìfi gbogbo alùpàdé látòkè délẹ̀ ṣìfà òun wa rahma ìwòsàn ní ìkẹ́ni kò síbi téèyàn kéńbẹ̀ tí ò jẹ́ wòsàn kò síbi tẹ́ kéńbẹ̀ tí ò jẹ́ ìkẹ́ tọ̀ bàbá wa sẹ́sà àwọn akẹ́kọ̀ọ́ òun láàmà kí kò sí láìfi kò sí láìfi alùpàdé náà ni ẹ bá ti ti ń ké mẹ́sàn-án kí ni òjò máa jẹ́ fún yín mọ́ ní tí òjò jẹ́ ni pé ẹ̀ ń tún lo àlìjànú pọ̀ mọ́ alukur'an gbogbo ẹgbẹ́ àtúmọ̀ pàdùwà lòun fẹ́ máa ṣe àsìkárò lòun fẹ́ máa ṣe yóò jìnà sí gbogbo dàbára gbogbo àwọn oògùn wọ̀nyẹn yóò jìnà sí tí a bá lọ́nà alukur'an ọba mi ń sọ ń pé wà nuna zilu min alukur'an ma huwa shifa'un wa rahmatun lil mu'minin nú alukurani yìí ìwòsàn àti kẹ́ńbẹ́ńbẹ́ ọwọ́ ni wàlá yazidu dhalimina illa khasara ẹni bá wá jálábù sí alukurani yìí ò ní jẹ́ nǹkan kan fún òfò ní ọmọ kóbá ẹni tí máa ń sóògùn tí ń sàdúrà yóò sọ ti ọ̀nà méjì àkọ́kọ́ tó bá sóògùn tán tó ń ka alukurani tí àwọn afásà bá dé àwọn àdìjẹ́nú ó ṣe kí àwọn afásà ó tún wá bá pẹ́lẹ́ bọ́ nìwọ́n náà ó tún wá padà ọsọ́ọ̀tì kíní ọsọ́ọ̀tì kejì ẹ lọ ṣàkíyèsí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn èèyàn ẹ padà ṣàkíyèsí àwọn tẹ́ ń gbọ́ mi ọ̀rọ̀ yóò yí wọn láwọn tẹ́ ń ṣerú ẹ̀rọ tí mo fẹ́ sọ yóò yí wọn ẹ padà ṣàkíyèsí pé majority àwọn àfáà tí wọ́n ń sóògùn wọn yìí ṣàdúrà mọ́ torí lásìkò tí bá ń sóògùn tí ń ṣàdúrà méjèèjì ò ní ṣiṣẹ́ papọ̀ ìkíní ọmọ yàgò fún èkejì èkejì ọmọ yàgò fún tọ́wọ́ padà yọ padà wá rí pé à ah, ó dàbí ẹni pé kò mójútó ogun yọ padà wá sọ àdúrà lẹ̀ kógun tó máa jẹ́ fún lóbi jáde pé majority wọn oògùn ni wọ́n ń ṣe wọn ọ̀sàdúà mọ́ wọ́n wà aládùá pẹ́ tó jẹ́ kọ̀ pẹ́ tó jẹ́ o mọ́jẹ̀mú rẹ̀ ni ò o torí tẹ́ mú papọ̀ mọ́ wọn ò lè bára wọn ṣiṣẹ́ papọ̀ tọ́ ibi tó ti wá mójútó ogun ti ń ṣoògùn yọ àkókò di kèfèrí pọ́nbélé ló fi jásí pé ẹ délé àfáàmì ẹ bá gbá yóò sọ kíní mókè yóò sọ gbá sọ sí òun gan tó bá ṣàdúrà kò lè jẹrè ó ti mú papọ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ kò rójú tu ló fi wá dúró lórí ṣètánì wà wípé ahẹ́n so ti sọ lọ́rùn lẹ̀ náà wà dúró tiọ̀ yóò wá ní kọ́dà ògùn jẹ́jà àdúrà lọ kíkíni ọ̀nà àdúrà má jìn kó tó gbà àwọn tó bá ti kán sí tí ó dáhùn lẹ́ẹ̀kan náà wà bẹ́ẹ̀ ni yóò dá ọlọ́run torí kó ti lé àwọn ẹni ọlọ́run jìnnà sí ọ ó ti sí ọmọ jọ rẹ̀ pẹ̀tọ́ àwọn arátájọ wọ náà rè àwọn ẹlẹ́bọ bíi tèmi rè àwọn ẹlẹ́dìbú bíi tèmi rè bàbá wa pè ọ́ láfa tálùkùrá ni ò jẹ́ wòsàn fún ọmọ tálùkùrá ni ò jẹ́ kẹ́ fún ọmọ ọmọ kó ti kú mùsùlùmí nù ìwọ náà wá dé gbé àwọn tó gùn jẹ fún tí a ń bá ṣètánì múlẹ̀ tí a ń bá ṣètánì dáa bó papọ̀ à ah. eré ibú ni fẹ́ni tọrọ rẹ bá dàbẹ̀ orí burúkú ni fún àfáà tọrọ rẹ̀ bá dàbà wọn ó yẹ kó chẹ́kì ó sì yẹ kó lọ tán wẹ́wẹ́ kúkú jòkó tí ń tọ́lọ̀ ń gbé fún níjọ́ tó bá ti pa gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ tì tó bá ti sàdúrà yẹ kan náà ní ó sì kí ni àdúrà tẹ́lómi ń ṣe ẹlòmí ilé mọ́sùn ọjọ́ méje yóò tún máa lo ẹbu yóò máa lẹ́bu àdúrà yẹn ò lè gbà tọ́lá àwọn méjèèjì ò lè jọ ṣiṣẹ́ ìkíní orí kejì yọ bẹ̀ dànù ìkejì orí pẹ́ni tá báyìí kì í ṣe ẹlẹ́bọ ni àwa rẹ̀ oníhun ṣe òun náà pẹ̀yìn dà wọ́n wá sọ sí kolobo wàhálà rẹ̀ wà lọ wọ́n jẹ́ kèfèrí mùsùlùmí ni ó jẹ́ mùsùlùmí gidi kò síbikíbi tí àwọn àlìjẹ̀nú burúkú tí wọ́n ti rí àwọn ẹni rí tí wọ́n dùn kò ṣeé ṣe nígbà wọn lógun bá dàrí nísìn gbogbo palẹ̀ máa ṣe tání láti lọ bíjà àwọn kèfèrí maka náà ni kí wọ́n sì dojú ànábì bolẹ̀ ó sì sàdéhùn tó kọ́ná kí ló wí wà ní kọ́ látókè. wà ní ìzáyà ṣètánì ìpalẹ̀mọ́ tí wọ́n ń ṣe pé wọ́n lọ jagun Bádàrí òun náà ṣe lọ́sọ̀ ọkẹ́sọ tẹ̀lé wọn pé ó ti yá ẹjẹ́ àjọmọ́ lọ ó sì kérò lẹ́yìn nísìnyí ó yẹ wọn pé òní tá a jáde yìí o tèmi náà tẹ̀lé yìí o tá jọ ń lọ yìí o pé èèyàn kan borí yín ẹgbàgbé confam èmi náà dúró tì yín àjọ yẹn ju gbogbo ẹ̀ ni. tọ́ nígbà tí gbangba dẹkùn tí kedere bojú wò ó tí mùsùlùmí dúró báyìí tí kèfèrí dúró báyìí tí wọ́n ríra wọn báyìí ṣèyítánì rí tí wọ́n rí náà. nàkàsọ àlà ìbẹ̀yì. ọjàwọ ọbẹ̀ dànù. wọ́pọ̀. ọjàwọ ọbẹ̀ dànù. wọ́pọ̀ ah, ó lé mi o bari ọmọkùn mo yọ̀ǹda yín mo yọwọ́ kò lọ́rọ̀ yín mo túwọ́ èmi ọba yín sí mọ́ eléyìí tá lọ yìí mo padà àdéhùn tó ṣe ó ṣe kí Oye, kò sí tó jẹ́ òyàdéhùn òun náà fẹ́ parí ni ìtẹ́ ẹ̀rí èmi ti rí àwọn màláíkà lórí tí wọ́n rí ó rẹ̀ ti mọ̀ pé kò sọ́gbọ́n táwọn ọ̀dá ipa màláíkà ọkà ọbẹ́ta kò mọ̀ lọ ọlọ́run bẹ̀rù ọlọ́run khawfu kọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan gbólóhùn khawfu lólò inni akhafullah ìtumọ̀ ẹ̀ ni pé ìyà ọlọ́run ti jẹ́ èèyàn téèyàn ní mọ̀bí títí ń wá bọ̀bẹ̀rù rú ìyà yẹn o ìtumọ̀ tí ń wí bẹ̀rù nù kìí ṣe pọ́ wá bẹ̀rù ọlọ́run ti bẹ̀rù ọlọ́run tó fẹ́

tọ́ba dé ó lé ìlé faragbá bí sátani ti sá padà nù yogun bá dàrí káyà tọkàn. ìyẹ̀wò olùmọ̀nàfíkùn wàlẹ́rìnà fi qulubihim márùn-ún kọ́. mo sọ ní jẹjọ àwọn mọ̀nàfíkì àwọn kan bẹ tí wọ́n gbà sílámù ní maka bàtà náà bẹ kọjá sí Madina tán kèfèrí fìtínà wọn ò dúró déédéé padà sí kèfèrí sí àwọn ìjọba ti padà sí kèfèrí wọ́n ti kò ní mùsùlùmí ẹni bá ti di kèfèrí pa ti di mùsùlùmí àwọn tí ìdọ̀tí wà lẹ́mi wọn ìdọ̀tí wo ló wà lẹ́mi wọn ṣe rí ọ̀rọ̀ bú ọ̀dá ọ̀rọ̀ burúkú ọ̀dá ṣe rí nǹkan rí tí gbogbo ayé bá ń pè ní nǹkan bú ayé ọ̀padà máa ń pè ní nǹkan bú tí ó gba ayé bá ń pè ní nǹkan bu ayé wàrà máa ṣégíní nǹkan burúkú tí ó gba ayé bá ń pè ní nǹkan rí ayé rí ní nǹkan rí ẹ jẹ́ n fún yín níbi ìsẹ̀mí ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí thirty years ago ọgbọ̀n ọdún sẹ́yìn sígbà tá à ń sọ̀rọ̀ yìí ọgbọ̀n ọdún sẹ́yìn sígbà ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wa a rí kómìnà wọ ṣòkòtò ní láìfí kómìnà wọ ṣòkòtò kọ́ máa rìn kínta skẹ́ẹ̀tì gbogbo mi ń wọ̀ èyí tí ọwọ́ skẹ́ẹ̀tì ó rorò gbogbo àwọn tọ́kàwé ìjọ náà lọ́hùn ni skẹ́ẹ̀tì yóò tún balẹ̀ ìjọ náà gbogbo alárí pé sokoto wíwọ fóbìnrin bàbá àti ìyá wọ tí ń bá ń lọ wọn pè àwọn pé ẹ rí ẹ sì bá yóò máa wọ níjọ́ náà lọ́hùn gbogbo wa ń pe ṣòkòtò ní láìfi lónìí ó ti di dáadáa abẹ́ẹ̀kọ́ ni ẹnìkan kan ò rí láìfi ní kọ́dà bàbá àti ìyá ni ó tún ra wálé fún ọmọ rẹ̀ níjó ni àwa là ń pè ní láìfi níjó ni àwa lónìí ni àwa là ń pè ní àwa ń sọ kálukú lóko tó wu kálukú iṣẹ́ rí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tí ń bá ń ṣe tí ń bá ń ṣe tí ń bá ń ṣe táyé bá sọ pèsè ẹbú ní í ṣe o ìyẹn bá bẹ̀rẹ̀ sí polú ẹ̀ pèsè ẹbú ní iṣẹ́ ẹbú ní ayé ọ̀padà pèsè ẹbú bẹ́ẹ̀ bá dẹ̀ ń ṣiṣẹ́ ẹbú náà táyé bá ń polo iṣẹ́ rí ni o iṣẹ́ rí ni ayé ọ̀padà pèsè rí níjọ̀njọ̀n kò sẹ́ni tó gbọ́ rí kọ́lá bẹ́ẹ̀ nìkan bá gbọ́ ẹ bá bẹ́ẹ̀ nìkan ṣe gbogbo ara ló tu kama lérí ni pé ẹ kí wọ́n sọ pé wọ́n máa ṣe ìbàjẹ́ pẹ̀lú ọkùnrin àwọn tí ń ṣe ò lè yọjú síta bẹ́yàn bá ń jí sí òun gẹ́gẹ́ mọ̀ kóun wà nínú problem tí ó máa jí sọ fẹ́ni tí ó bá wòsàn pé mo mọ̀ sàgbákò ẹ̀wọ̀n tí tí ń kọlù mí tí kálukọ́ mọ̀ sàgbàlà pé nǹkan ṣe wọ́n lọ́kùnrin ní ń bá sùn tọ́ àwọn ọkùnrin ti wá jáde pé afẹ́ máa fẹ́ra wa o ọwọ́ adi ti ń gbé lọ lẹ́gbìmọ̀ asòfin pé ká yọ̀ǹda fún wa máa fẹ́ra wọn àbí ká má yọ̀ǹda àwọn Amẹ́ríkà wa ń pé bẹ́ẹ̀ bá yọ̀ǹda ní báyìí ṣe wọ́n sọ fáwọn ìlú mi pé a ah, báwo lẹ̀ ṣe ní fún wọn ní ẹ̀tọ́ wọn kí wọ́n máa fẹ́ra wọn bẹ́ẹ̀ bá yọ̀ǹda a ah, ní báyìí n ṣe mọ̀ pé ṣe eré ti di ṣe mọ̀ pé ṣe ti di tó di kí wọ́n lọ jẹ́ àwọn kan pé tẹ̀ bá ṣe àwọn ò àwa nínú Amẹ́ríkà náà tó tó bá ti di pé àwọn ń sọ pé ẹja sòfin sí kí wọ́n máa fẹ́ra wọn tó wá fi di pé ọkùnrin àtọkùnrin ẹ̀ wà lọ kóòtù wọ́n lọ gbàwé pé mi lọ́kọ àti èmi rẹ lọ́kọ àti ìyàwó wọ́n lọ kóòtù lọ gbàwé rẹ̀ wọ́n tún gbàwé tajá náà pé ìyàwó òun lajá o omi náà mú ajá lọ kóòtù pé ọkọ òun rèé o àbí kò rí bẹ́ẹ̀ ni sẹ́mọ̀ pé túnmẹ̀ nípa àwọn tí a ń sẹ́hùn rí ní àwátárí láburú wọ́n wá rí wa bí ẹni tí ọ̀bá gbà mu bí ẹni tí ọ̀bá yé mu iṣẹ́ ẹbú wá di iṣẹ́ eré wá sápamọ́ kò sí nǹkan kan àwa náà ń ṣe bẹ́ẹ̀ ló fi jásí pé bí aláburú bá ń pariwo ẹni rí ọgbọ́dọ̀ dákẹ́ balaburú bá ń polo aburú kẹ́ni rẹ̀ náà máa polo iṣẹ́ rẹ̀ ni o ẹ gbọ́dọ̀ dákẹ́ o ló fi jásí pé gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń súnà ẹ gbọ́dọ̀ fi Facebook ṣeré o aláburú ń polo aburú bẹ́ẹ̀ iná ọmọ polo iṣẹ́ rẹ lọ́hùn ni o bẹ́ẹ̀ bá dákẹ́ wọ́n pè iṣẹ́ rẹ níṣẹ́ ẹbú mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá fi lè dákẹ́ gbẹ́rẹ́ gbogbo iṣẹ́ rẹ bẹ́ẹ̀ gbéra ni wọ́n sì sọ fún ọmọ aráyé pé iṣẹ́ ẹbú ni o aráyé ni ó sì pè yín léyìn ẹbú torí tí a bá polo sí ti ọmọ aráyé làwọn náà ń polo tí a bá polo sí ti ọmọ aráyé ni wọ́n ṣe kí ni ń polo èyí tó súnmọ́ ẹ̀jẹ̀ sọ fún yín tọ́lẹ̀ tọ́lọ̀ lẹ́pàtàkì ẹni tó ma agúnmu jẹjẹrẹ tó jẹ́ tọ́wá wà lábúlé bọ́yábúlé Kwara bọ́yábúlé Ọ̀ṣun bọ́yábúlé Ògùn tí wọ́n ń gàgùnmu tí ń bá ń jẹ́ tí ọ̀lọ́ polo tí ò sí lébẹ́lì fún tí ò sì gùn fún pẹ̀lú ẹni tọ́wá ma oògùn tí ò síṣẹ́ kankan tó lọ tó kúnná ọwá sí pípa ó lẹ̀ mọ́ ó sì gùn sí ọwá lọ nọ́fíà kí lọ gba nọ́mbà kan lọ́wọ́ fún ọ lẹ̀ mọ́ ọwá bọ́ sí rédíò àti tẹlifíṣàn ní ń kó oògùn rẹ̀ oògùn jẹ̀dí rẹ̀ kí làwọn èèyàn wọn ṣe

bí wọ́n bá polú aburú ayé ò rí dáadáa wọ́n wàá pè dáadáa ní aburú bí wọ́n bá polú dáadáa dáadáa wọ́n máa gòkè sí wọ́n máa gòkè sí wọ́n máa gòkè sí gbogbo sẹ́gbú ọmọ aráyé ṣetán láti pè ní iṣẹ́ rí fáwọn èèyàn wọ́n sì ṣetán láti pèsè rí ní iṣẹ́ aburú àwọn tí ń sì ń gbọ́ ọ̀rọ̀ èyí tí a bá ń gbọ́ jù náà ni wọ́n gbà ní ọ̀rọ̀ gidi afa katra. ibi mo ti lọ àwọn tó ti gbà sílámù ní maka wọn tí àwọn yòókù lọ Madina tí wọn ò rí bi lọ ìgbà táwọn tí wọn lọ Madina lọ Madina tán àwọn ará maka wa ń polo sílámù fún wọn ní aburú pé mọ́mọ́ wo lẹ́ ń tẹ̀lé Islam wo lẹ́ ń ṣe gan wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sílámù sí wọn létí ní ní tí wọ́n ń gbọ́n ọba náà kàn wọ́n jẹ́ tí wọ́n ń gbọ̀n bá tọ́wà náà kàn wọ́n jẹ́ torí wọ́n ti polo dáadáa fún wọn ní aburú islam dáadáa wọ́n pè ní aburú fún wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ níjojúmọ́ tí ò sí mùsùlùmí pẹ̀lú wọn mọ́ tí ò sẹ́ni tí ó pè tí ó kúrọ̀dá fún wọn mọ́ àwọn náà rí pé islam ọ̀dá mọ́ ọjọ́ kan kókó ń bẹ̀ àwọn ọlọ́run sọ pé wà ìdí ẹ̀kọ́ lè munafiquna walladhina fi qulubihim maradun àwọn munafiki tí wọ́n gbà islam tí wọ́n ti wọ́n wọn mọ́ka tó yẹ pé àwọn kèfèrí bá wọn ní ẹ̀mí jẹ́ walladhina fi qulubihim maradun àtàwọn tárùn wà lẹ́mí wọn ará maka tó yẹ pé wọ́n rò pé ànábì yìí náà dáa tí ń wí dáa mọ́tò bó láwa ṣe nǹkan igbá wo àwọn méjèèjì ń nígbà tí àwọn ará maka ń bọ̀ wá sógun Bádàrì wọ́n kó wọn lẹ́yìn wá torí wọ́n ti géènì ọkàn wọn wọ́n ti bọkàn wọn jẹ́ wọ́n kà láwọn ń jí àwọn gbà síláàmù ni ìgbà tí Muhammad ti kó maka wọ́n ti fi ọ̀rọ̀ burúkú bá ẹ̀mí wọn jẹ́ làwọn náà bá tẹ̀ láwọn ará maka sí ogun Bádàrì nígbà wọn dọ̀hùn náà sẹ́mọ̀ káwọn tẹ́mi wọ́n ti rí báwọn ti kó mùsùlùmí wọ́n ti di torí wọ́n ti rí ní ti ara maka ń sọ ní ọ̀rọ̀ wọ́n dẹ̀ ti fọ́ọ̀tì ànábì àtàwọn sábé wọ́n ti kó lára wọn automatically wọ́n ti di kèfèrí náà. wọ́n bá dé mọ̀dínà bá rí pé a ah, sẹ́mọ̀ pé a sọ kọjá pé ọlọ́run ní kí òǹkà wọn kéré òǹkà mùsùlùmí kéré lójú kèfèrí wọ́n bá rí wọn ti hàn kéré wọn wá ní à ah, ọlọ́mọ tiẹ̀ sànú àwọn o sẹ́sìn yìí náà ló jẹ́ káwọn tó jí òjò báyìí lọ́mọ tara wọn páwọn ọba àrùwájà àwọn olóní káwọn jọyìn àwọn ilé ìdíyàn pọ̀ yìí ẹ̀sìn yìí ni ń tàn wọn gbogbo wọn yìí ń tàn wọn tí òjò wọn máa ń wọn àwọn dúpẹ́ ń tàn wọn táwọn ti àwọn ha yìí lọ́tàn wọn jẹ kí pé báwọn ti ti kọ jà yìí wọn o naam ọba mi ní bíyàn ti lè wò ó kéré tó tọ́ba gbára lọ́lọ́run àmọ́ ń yẹtọ̀ wá kẹ́lí alàlá bẹ́ẹ̀ ni bá jásí pé ìfọkàn tẹ́ẹ̀rẹ̀ ìfara tẹ́ẹ̀rẹ̀ ọlọ́run lọ́ba jẹ́ náà. fa iná lọ àìsàn ṣákì. ọba mi ọba kàyàkàyà ni tó sì gbọ́n ọba tó tóbi tó gbọ́n ni bẹ́ẹ̀ ti pọ̀ tóun ọlọ́run gbọ́n jù lọ bí ó ti da yín lágara oyè tó bá sọ̀kalẹ̀ sí yín àyọkà yín náà. ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ولو ترى bí wà nábì bá rí ní ogun Bádàrì ni tó bá rí يتوفى الذين كفروا الملائكة ìgbà tí àwọn màláíkà ń pa àwọn kèfèrí bí wà nábì bá rí ìgbà tí wọ́n ń pa wọ́n ni torí tí wọ́n bá ti ń rọ́bọ̀ báyìí wí àmàlà ẹ̀kọ́ sí pàdé wọn wọ́n sì pa wọn wọ́n sì sẹ́mu àwọn kàrí pàwọn tó wà wájú gbogbo wọn sí kí ni wọ́n sì búrú lẹ̀ wọn ní ọ̀rẹ́ni tó pa wọn torí àmàlà ẹ̀kọ́ yìí sì láti rí wọn ní rí àmàlà ẹ̀kọ́ wọn wọn kàn rí pé wọ́n ṣubú lulẹ̀ wíì ẹ dákun àwọn tó tó ń sáfù wájú tí wọ́n bá ṣubú ẹgbọ́n tó tẹ̀lé àyà yàtọ̀ wíwú wọ́n àwọn tó wọ́n júbà yìí wọ́n ń pa wọ́n wá àdìbára hùn kí ni ìtumọ̀ wá àdìbára hùn ìtumọ̀ ẹ̀ nípa àwọn tó tó kẹ̀yìn sí wọn tí wọ́n ń sá lọ wọ́n tó ń pa wọ́n ojú àhún àwọn tó lìdí wọn júbà yìí ọwọ́ tẹ̀ wọ́n wọ́n pa wọ́n wù wọ́n wálẹ̀ wá àdìbára hùn sẹ́ẹ̀mọ̀ pa àwọn tó tẹ̀lé wọn kí làwọn ó ṣe àwọn tí wọ́n ń lọ tí wọ́n kẹ̀yìn sáà màláìka màláìka ó tún pa wọ́n bí wọ́n ti ń pa àwọn tó fèsì ọbẹ̀ wọ́n pa àwọn tí ń sá lọ ìtumọ̀ ẹnu ni yadribuna ujuhahum wa adbarahum àwọn tó wọ àwọn ajú wọn pa wọn àwọn tí wọn kẹyìn àwọn tí wọn fèsì màláìka màláìka pa wọn àwọn tó kẹyìn sí màláìka tí wọn ń sálọ màláìka pa wọn ọ̀rọ̀ pé ń sálọ kò ní pínpẹ̀ kọ́ ẹ̀pà wọn náà. ìyá gbóná ẹ máa tọ̀ wò lónìí ẹ máa tọ̀ ìyá gbóná wò lónìí wọ́n bá dìjọ́ àlèkí ẹ wo ẹ jẹ́ ń sọdodo ẹni bá ṣẹbọ kú tó tún wá jìyà tó tún fi kú kò wá túmọ̀ pé ìyà jẹ láyé kò ní jẹjú àlìkíámọ̀ o ìyà àlìkíámọ̀ ojú táyé lọ ló fi jásí pé ìwọ tó wà láyé náà tó rí jẹ tó rí mu tó rí ná tó rí lo èyí tí ó da fún ojú ni pé má méjì mójútó ẹ̀sìn torí kí ààrẹ mọ́ di mélòó torí o jìyà kúyàn ò túmọ̀ tó o bá sin lọ́wọ́ ó tún jìyà kejì ní àlìkíámọ̀ ó kúkú bẹ́tà báyé bá ti rí orí kálíkì àmọ̀ sàn báyé bá ti rí kórí kálíkì àmọ̀ ṣe gíní ẹnìkan sì gbádùn láyé gbogbo ayé lọ jẹ tó bá bẹ̀rù ọlọ́run tún lọ gbádùn jọ àlìkì àmọ̀ ni o tó bá bẹ̀rù ọlọ́run pẹ̀lú ayé tí ń jẹun náà níjọ́ àlìkì àmọ̀ ìgbádùn tó jù lọ ní tún lọ rí ẹnìkan sì jìyà kú tó yẹ pé ìyà lọ jẹ kú tí ó sin lọ́run yóò tó kọ̀ntínú jọ àlìkì àmọ̀ ni o ló fi já pé gold tí mùsùlùmí máa wá káàkiri ní condition yìí condition tí mùsùlùmí bá bá rẹ̀ in tí ò ní jẹ́ ọ bọ́ ni pé àlìjánná gbọ́dọ̀ bọ́ mi lọ́wọ́ tọba lówó ọmọ sáré àlìjánná tọba jẹlósì ọmọ sáré àlìjánná tọba rí jẹ ọ sáré àlìjánná bọ́ọ̀ bá rí jẹ ọ sáré àlìjánná báyìí rẹ bá dá ọ sáré àlìjánná báyìí rẹ ọ bá dá ọ sáré kò ní ọlọ́run láà kò ní ọlọ́run lára tó o bá ti lè sìn kò jìyà táyé tàlìkíámọ̀ ní nílá fún o kò ní gbígbà náà wá jìyà ẹjọ́ lọ gbádùn tí ẹ̀hún hàn bọ́ ọ bá ti ṣe májẹ̀mú tí ó jọ gbádùn òun lè sìn ó tún jìyà kejì àwọn ará maka yìí nísìn wọ́n pa wọ́n láyé tó bá dijọ́ àlìkíámọ̀ wọ́n tún jìyà kí ló dé torí pé wọ́n jẹ́ lẹ́bọ wọ́n jẹ́ kèfèrí wọ́n jẹ́ lẹ́bọ wọ́n jẹ́ kèfèrí ló fi jásí pé mùsùlùmí kan ọ̀gbọ́dọ̀ fàlìkíyàmà rẹ̀ sí rí ntí ò jẹ́ nagosíétì fún mùsùlùmí gidi àlìkíyàmà ò sí nagosíétì fún gbogbo ntí ọba sọ ọdọọmọ náà kò sí kówó lé fún ọ kò sí kówó lé fún ọ pé jájọ sọ ọ ò sì ṣe sùúrù díẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ à ọ̀rọ̀ kọ o wọn fẹẹ ba tiẹ̀ jẹ́ nù gbogbo ntí bá pè òṣìṣẹ́ náà tí ń pẹ Ọlọ́run gan máa fi rí jiyàn tí ọba fi rí jìn wọn kọ́ àbẹ́ tó bá wù ní ó fèrí jìn kọ́ gbọ́dọ̀ mọ́ fèrí jìn ò sí fọ́lọ́hun ẹni bá wù ní tí wọ́n bá sínú ẹni tí ó wù tí ó fèrí jìn kọ́ kúkú fi rẹ̀ sí kọ̀ǹdíṣàn pé má jẹ́ ń sẹ́ kí n lè làdìjẹ́ náà jẹ́ ń sẹ́ tó ní sẹ́ kí n bá dáadáa ó dájú kọ́ ọmọ retí pé àyínà láà gàfúrò rahim tọ́ra àwọn ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ ń sì gbọ́ àwọn ẹ̀ṣẹ̀ kan sì ń bẹ kì í láfèrí bọ́ bá kú sí ìdí ẹbọ àfẹ́ríjì ò lè bá ọ kí gbogbo ayé tọrọ ẹ̀ kò ní kàn ọ́ tọ́ kú sí ìdí ẹbọ àfẹ́ríjì ò lè bá ọ kí gbogbo ayé tọrọ ẹ̀ kò ní ṣe kíni bàbá Ibrahim ọ̀rọ̀ rẹ̀ ọ̀yẹ́jú anabi Ibrahim Khalilur Rahman Ayo ọlọ́run orúkọ tí ń jẹ́nu ààyò ọlọ́run gbogbo mùsùlùmí ìpìlẹ̀ wa Ibrahim ni gbogbo kìrìsìtẹ́nì ìpìlẹ̀ wọn Ibrahim gbogbo Yahudi ìpìlẹ̀ wọn Ibrahim ni bàbá rẹ̀ ọ̀bọ́ lọ́wọ́ náà Ọlọ́run o bàbá tó bí Ibrahim kò bọ́ pẹ́nìkan ọ̀bọ́ lọ́run rẹ̀ Ibrahim nàmbà wọn Khalilu ni wọ́n ń pè ayé Ọlọ́run ni wọ́n ń pè ó tọrọ àforíjì fún bàbá rẹ̀ ọba mi ọ̀dá lóhùn o abọ́dáhùn ayé àwọn kọ́sọ́ rántí. واذكر في الكتاب إبراهيم إن إنه كان صديقا نبيا إذ قال يا tún gbé láti ibi tó ti bẹ̀rẹ̀ nǹkan máa mú fún mi pẹ̀lẹ́pẹ̀lẹ́. inú tíra fún wa nábì lọ́lẹ̀ wo ọ̀rọ̀ Ibrahim ń Ibrahim ta fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún ọ yìí innahu Ibrahim yìí aṣọ òdodo gba òdodo ni yóò sòdodo yóò tún gba kì í wá séèyàn bẹ́ẹ̀ lásán ó tún jà nábì sáà nábì ni wọ́n bí ti yàtọ̀ náà ìwò ìgbòdodo bá bá sọ fún ọ bí ti yàtọ̀ náà nù tó pọ̀ náà rọ tiẹ̀ ti yàtọ̀ náà Ibrahim ń sọ fún bàbá rẹ̀ yá abati bàbá mi kí ló dé tó ti pé ní tí ọ̀gbọ́rọ̀ ló ń sìn kí ni yóò tún rí náà kò sí nǹkan kan tí kìíní yìí lè ṣe fún ọ kò sí nǹkan kan tó lè ṣe fún ọ bàbá rẹ̀ ní bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn sọ wọn pé bàbá tiẹ̀ náà ń bọ̀ ọ̀sà ìwọ náà tọ́ lọ́bọ̀ ọ̀sà ẹni sí òsà ń bẹ́ lè rẹ̀ àfa àti ń sẹ́fà olóòsà ni má wulẹ̀ rò pé tí wọ́n bá láàfẹ́ ẹlẹ́bọ èyí tí ń sẹ́fà òun sí kèsì ẹlẹ́bọ ni nítorí sèmọ́ mọ́sálásí sí kèsì àfẹ́ ẹlẹ́bọ ni àfáà tó ní sí gidi ńlé tí ń ránṣẹ́ ìmáàmù ní oníṣì gidi sékèsè ẹlẹ́bọ kí làwọn ẹlẹ́bọ ń ṣe tó jù yìí náà àfáà tó láfọ̀sẹ̀ ńlé sékèsè ẹlẹ́bọ kí lẹ́lẹ́bọ ń ṣe tó jù yìí náà lọ òun náà làáfà òun náà ní ìtumọ̀ àfáà ẹlẹ́bọnù tàbá akẹnubọ̀ yìí àsìkò tó lọ ọ̀dà àwa náà ń pè yín gbogbo èèyàn afẹ́ ẹlẹ́bọ̀ọ́ ibrahim pe bàbá rẹ̀ ó ní yá àbátì yọ bàbá mi lima kí ló dé tààbùdù òun fún níjọsìn ẹ wò ẹ wò n jẹ́ ń pè níjọsìn ẹ lọ gbọ́ yìí dáadáa kì í ṣèrun nìkan níjọsìn kì í sáàwẹ̀ nìkan níjọsìn à ń lọ mọ́kà ń darí à ń lọ múra ń dé òun nìkan kíjọsìn gbogbo ń tà ń bá fún ọlọ́run tí ń dùn mọ́ ẹ̀sìn ni gbogbo ń tà ń bá fún ọlọ́run tí ń dùn mọ́ ọlọ́run pé mi náà mo gbá ẹlòmíì lẹ́yìn mi kíní ti dẹ̀sìn tọ́ba jásí ká tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run yóò dùn mọ́ ọlọ́run a tọrọ ọmọ ń bù mí. bẹ lọ́hùn pé kọjọ ọmọ ta tọ́lọ́hùn ni hẹ́n ọmọ pé mi ló jẹ́ kọ́ ta ń bẹ̀ mí ń jẹ́ a wá tajà ń bù tó lè sọ mi tá a bá sọ bẹ́ẹ̀ fọlọ́n tí ó dùn mọ́ lọ́hùn a gbọ́dọ̀ retí kí nǹkan mi ò sọ wa a gbọ́dọ̀ wá sọ ń bomi ìwọ tó di kíní kó bẹ̀rẹ̀ mara kọ́ máa sọ hm? torí tí wàhálà bá dé tí n bá ń tráfù tí n bá ti fi sápò ọkàn balẹ̀ ọmọ pọ́lọ́n ló yẹ kó bẹ̀ tọ́ bá tráfù ànábì tún kọ́ ládùúgbà tó ṣe ọ̀pá yóò ti mú kíní sápò ẹ̀bọ náà nù torí n tó béèrè lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí ní Ibrahim ń sọ pé bàbá mi kí ló dé tó sìn lima kí ló dé tààbùdù ó ń sìn etí ọ̀gbọ́rọ̀ ló ń sìn etí òrìnà ló ń sìn wàlá yógi ní ankàṣẹ ìta kò sí nǹkan kan tí kìíní yìí fẹ́ ṣe fún àfin tọ́lọ́mbà sí. bàbá mi ẹ lọ farabalẹ̀ ẹ lọ farabalẹ̀ báwọn èèyàn bá lọ lókè tí wọ́n bá kẹ́kọ̀ọ́ dé ó yẹ kéèyàn máa sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu pé èmi ọmọ ọ̀rọ̀ ń gùn sí làákàyè mẹ́ ọ̀rọ̀ ń gùn ní làákàyè kò sí làákàyè náà ọ̀rọ̀ ń gùn kí lọ́rọ̀ ọ̀hún kí lọ́rọ̀ ọ̀hún gbogbo àwọn tí a ń lò ní nǹkan èlò lé bá a ti ń kọ́lé yìí wọ́n lọ mú wáńbì kan láfi ń kọ́ àwọn bàbá wèé kọ́ báyìí ìwọ tó ń pé wọ́n fẹ́ palé bàbá rẹ wọ́n fẹ́ pa kìnnìkan rẹ lọ́kọ́ rú nígbà bàbá rẹ ń kọ́ padà sábà yín ilé kókó lọ́kọ́ ọmọ lọ gbébẹ̀ gbàtà ń sọ̀rọ̀ lé ọkọ̀ yìí tọ́ bá gbà mú ilé tí wọ́n import wá láti bì kan òun náà nìwọ́n náà kọ́ rankumi àtẹ̀sìn ìbáka làwọn bàbá rẹ̀ gùn sọmọ́tò lẹ̀ má lọ gùn rankumi <laughs> má lọ gùn báka àwọn bàbá rẹ̀ àwọn bàbá rẹ̀ wọ́n yẹ lo àgbo àgbo wọ́n wẹ àgbo wọ́n mi àgbo má lọ síbi tùmọ̀ o sì má ṣe test má tọ́lá àwọn bàbá rẹ̀ yìí ṣe test wọ́n yìí ṣe scan wọ́n yìí ṣe lọ síbi tù kan gba bẹ́ẹ̀dì tọ́ba ti rè ọ́ má ṣe scan o má ṣe test o sì má lọ síbi tù kò ní báwọn bàbá ti ń ṣe é lámàṣe gbogbo eléyìí ò níjà tó bá wá di tẹ̀sìn ẹ wà yọwọ́ jà ẹni àà báwọn bàbá tí ń ṣe láàmà sí òun àà sí báwọn bàbá tí ń ṣe òun lẹ̀sìn ti wá ni àwọn bàbá yìí bàbá rí ni wọ́n yìí tí wọ́n bá rí nínú ẹ̀sìn wọ́n ṣe èyí tí wọ́n ò rí wọ́n fi làákà ìyẹnjú ẹ̀ ẹ a rò pé bó ti yẹ kí ó rí rèé tá a bá wá rí bó ti yẹ ó rí gan ṣé bó ti yẹ ó rí láàmọ́ lónìí àbí bó ti yẹ kó rí. bó ti yóò rí lálò bá ti palé tí a ń kọ́ tí ta kọ́ ìtọ́da tá a pa bá ti àtẹ̀rà ń tá a gun mọ́tò tọ́da èyí tá a bá rí tí ọ̀dá nú ẹ̀sìn náà á pa tí a wà yìí tó ṣe kí n wà pọ̀ sọ fún bàbá rẹ̀ pé bàbá mi èmi ọmọ rẹ èmi ọmọ rẹ tí mo jọmọ ní tí mo jọmọ rẹ yìí jaani minal ilmi ìmọ̀ kan ti wá débè mi tí mo jọmọ rẹ málámúyà àti ká irú ẹ̀ ò sí lọ́dọ̀ tiẹ̀. àwọn bàbá tó bí wa bọ́lọ̀mbá sànù wa tá a rí màtọ́ dáa mú dé a sọ fún wa pé ìta àtúnmú dé rè bí Ibrahim sọ fún bàbá rẹ pé èyí tí mo ṣe kínní bàbá tí wọ́n tún ṣe kẹfìrí tẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí ni wọ́n bàbá Ibrahim gan kẹfìrí ni bàbá àti wa kínní wọ́n mùsùlùmí ni wọ́n ẹni rí ẹni ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọn bàbá yìí majority wọn ẹni ọlọ́run ni wọ́n majority wọn mùsùlùmí ni wọ́n àmọ́ tá a bá rí nǹkan míì mú wá a gbọ́dọ̀ sọ fún wọn pé èyí tá a tún ṣe kí ni ńgbà tẹ́ mọ̀ pé ní gbà kílẹ̀ ní alọ́bẹ̀ lọ́kíwú sí àwa tá a kéwú la ní problem medical doctor tó bá lọ́lú ìbú tó ṣe master tó ṣe pg tó bá dé hospital office ọ̀gá ni wọ́n nítorí kò ti láwọn certificate kan lọ́wọ́ táwọn táwọn wà nílé o kọ́dà àwọn tọ́kọ náà bẹ́ẹ̀ ẹnjìníà tọ́lọ̀ lóyìnbó lọ sí ẹnjìníà ní tọ́ba dé wọ́n fi sí lérí ilé ni abẹ́ẹ̀kọ́ ni àwọn tó gbogbo àwọn tó lọ sí kọ́ọ̀sì ọ̀tọ̀ọ̀tọ̀ tí a bá dé wọ́n fi wọ́n sọ̀gá báwa bá kéwú tá ah irú rẹ̀ irú ọ̀rọ̀ léyìí kí ló lọ wíṣẹ ojú ayé fún táà náà bá lọ táà bá mú nǹkan kan bọ̀ sáà máa ń tà lọ́sẹ̀ lọ́nu ká lọ ọlọ́dún méje ọlọ́dún mẹ́jọ ọlọ́dún mẹ́wàá ológun ọdún ká wá dé kó wá ṣe pé ní táà rán bọ̀ náà là ń rán ṣé lílọ ń wúlò a sì lọ amú nǹkan bọ̀ tó tójú òrìjì náà báwọn mẹ́ríkù dọ́kítọ̀ ti ń gba tiwọn táwọn ẹnjìníà ń gba tiwọn kí ló dé yọ̀gbà ìlara ni ò jẹ́ kò sí nǹkan ìlara ló ṣe kí ni ẹgbọ́n tí Ibrahim wí ó ní yáwà bá ti bàbá mi ìníkọ́dí já à ní mínàlẹ̀ ilmi ma lam ya'tika fattabi'ni ahadika siratan sawiyya bàbá mi ìmọ̀ tí ò sí lọ́dọ̀ rẹ̀ lọ́n ti fún mi mo ti mú dé káwa náà wà lọ bí ta lọ nǹkan wá dí kámẹ́rì nǹkan mú bọ̀ sí dáadáa ní fún wa kẹwàá ní tààrán bọ̀ náà látùmọ̀ sí kíni kí á láǹfààní ibi á lọ ibi tá a wá lọ yìí ní tá a lọ kí lóun ni kọ́ọ̀lá lọ́hù kọ́ọ̀lá rọ́sù kò sáfà súnà kan tí kí o bá yanjú fún tó bá sọ̀rọ̀ yọ mẹ́rin wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àfà súnà sì ní kọ́ọ̀lá lọ́hù ẹ̀bùn pẹ́ntí bá ń gbógun tiwa ẹ̀mọ̀ pọ́lọ́wọ́n àtànẹ́bì ní gbógun tiwọn ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàrú gbogbo ẹni tí ń jáde ń jáde wọ́n lọ kẹ́kọ̀ọ́ wá wọ́n fi ń sèlú láǹfààní àwọn aráàlú náà ń tẹ́wọ́ gbà wọ́n àwọn náà wá jáde alọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwa dé àwa kàgbákò wọ́n dìde sí wa dìde sí wa wọ́n dèkílé àwa wọ́n pè wá ló kọ́tà jẹ́ lásìkò tó yẹ kí àwọn èèyàn máa ṣàǹfààní àwọn ẹ̀kọ́ tá a lọ kọ́ yìí tá a la ìmọye ọdún tá a ja ìmọye ìyà tá a fìyàwó lẹ̀ tá a fọmọ́lẹ̀ àfilélẹ̀ àfẹbílẹ̀ àwa tá a lọ kọ́ àwa máa wá lò wọ́n níbi kẹ́ẹ̀ ti gbogbo àwọn medical doctor tó wà nílé ìgbà táwọn tó lọ tí wọ́n dé àwọn tó lọ ilé ìbò tí wọ́n dé wọ́n tẹ́wọ́ gbà àwọn engineer tó lọ tí wọ́n dé wọ́n ṣe kíni àwọn tá lọ kọ́kẹ́ sí ta dé wọ́n ní kò sí wọ́n láàlé gba àwọ̀ gbá o ẹ mọ̀ pé wàhálà dé ẹ wá kó mùsùlùmí sínú wàhálà ẹ wá ń pè bẹ́ẹ̀ tí ń ah, sí ọ̀sẹ́ nìkan tí ń fàbùkù káwọn àgbàlagbà èmi ò fàbùkù ká àgbàlagbà kan rí mi ì sọ̀rọ̀ àgbà kan láì dárí gbogbo onú ramadana yìí máa ṣe àdúrà fún wọn ní tọ́lá bàbá ìlú ṣiṣẹ́ kó tó kà ibi wọn bá ṣe dé làwá sí kíni láti gbé gbogbo tí a bá dẹ̀ sí láti ṣe àní pé lágbájá ṣe báyìí kọ̀ da á sọ yìí tọ́ da káwọn èèyàn máa ṣe ni kò sí ta fẹ́ gbà níbi kápẹ́ nìkan ò ṣe da ká tún wá máa wíyùn náà torí ń tẹ́ jẹ torí àwọn èèyàn tẹ́fẹ́ bá tí wọ́n jẹ́ tẹ́nu lóun jìbìtì ẹ wá dìkílẹ̀ àwa ẹ pè wá ló kọ́tà jẹ́ gbogbo ẹni tọ́lọ kọ́sẹ́ darí ìlú èbó kọ́ sàgbákò báwọn àfa àti sàgbákò àwọn àfa àtọ́lọ tó dé sàgbákò àmọ́ àwa ni ká ṣe ìkìláàsù pẹ̀lú ọlọ́run kó sì pèsè tàǹsì torí ọlọ́run ni àfihàn sí ká sì máa bá ṣe àwọn bàbá àti wá sí ní òun ètò ń ṣe kèfèrí ẹni ọlọ́run àwòlíyá urahman ẹni ọlọ́run ẹnu tó tẹ̀ wọ́n lọ́wọ́ nu ìbádà wọ́n ṣe kí ni wọ́n ṣe tó kúnná ta fẹ́ lè má ba wọn bẹ́ dì sin afẹ́ lè má ba bàbá yẹn bí àwọn ṣe olóore míì tí wọ́n ṣe dì sin nǹkan bá ń lọ wájú tí gbogbo nǹkan dàgbà sókè ẹjẹ́ sì náà dàgbà sókè ẹ mọ̀ pé ẹ̀sìn gbọ́dọ̀ wà ní ojú kan èèyàn á lọ kẹ́kọ̀ọ́ gba lìsẹ́ǹsì ó lọ kẹ́kọ̀ọ́ ó master degree ó lọ kẹ́kọ̀ọ́ phd ẹlòmíì kọ́ títí ó professor ẹ wá ní yóò tún padà yóò tún tún kéwúké ábà tọ́ ajá sí first degree yẹn ò ṣe kí ni èyí tẹ́ ẹ sì ń ké yìí ó ti ké kó tó lọ èyí wọn ató kéwù ni a kékun èyí tẹ́ yìí ń wù tẹ́ ń kéwù ẹni tó lọ ké sí ti ké yìí ń kó tó lọ èyí wọn akántà ń wí yìí ni òun àtúnlọ́wájú èyí wọn ara ń tàwọn yìí ni òun atúnlọ̀ fún ṣe first degree kọ̀ọ̀rán ni ń gbọ́ bá wá mú tọ́ da dé àlàáfíà nìkẹ́yìn náà tẹ́wọ́ gba ẹ má bẹ̀sìn jẹ́ ìtakorú àwọn èèyàn wọ̀nyí ìbẹ̀sìn jẹ́ ni ìdá ẹ̀sìn padà sí ẹ̀fẹ́ lọ síwájú ọba kìtàbù ẹ̀fẹ́ ọba súnà nígbà tí lọ́sọ́jọ́ ọba bálù kùránì tí ọba dìsí ànábì ìgbà wo lẹ̀sìn ọlọ́wájú ìgbà wo lẹ̀sìn fẹ́ lọ́wájú ìgbà wo lẹ̀sìn fẹ́ lọ́wájú Ibrahim pe abẹ́ sákèsí bàbá tí ẹ e kèfèrí ni mùsùlùmí làwọn bàbá tiwa èso àfà. yà á abati la Ibrahim tún pe abẹ́ sákèsí bàbá mi mo ṣe ṣaitan. inna shaytan. àwa náà tá à ń wí nísìnyí pé ẹ má sóògùn mọ́ ẹ má sóògùn mọ́ oògùn àti ṣètánì ọ̀kan náà gbogbo wọn tá náà ń wí náà. inna shaytana. kana ṣètánì tẹ́ ń wú yìí nísìnyí ó ti ṣe lọ́hùn ìwọ náà tó ní àwọn nǹkan kí nǹkan lé ọ̀dà sọ pé àfáà ní ọkọ̀ bọ́ta kò nítọ̀ àfáà ní mí o ìfatimọ̀sẹ́rì gbé jáde ìwọ gan mọ̀ pé tó ń sí òsé gíní ọ̀sà ìmọ̀ pé ìwọ gan káànà lérà àmáyẹni àṣìyà ìwọ gan selon ìwọ gan selon gbogbo tó ń dánwò wọn wá sọ́ǹtà gbangba ayé ó sì mọ ibi tí ọ wà nítorí wọn náà ń ṣe ń kọ̀rọ̀ tọmọ pọ̀ gbọdọ̀ kọ́ ọmọ pẹ́sẹ̀ ni Ibrahim sọ pé ní ṣètánà kánà lẹ́rọ àmẹ́ni àṣìyà ṣètánì gan ti sẹ lọ́hùn mọ́ sí ṣètánì mọ́ níta wà náà ń wí fún yín nu pé ẹbọ tẹ̀ ń ṣe ẹ̀fẹ̀ bọ́ọ̀lẹ̀ ṣètánì tó lórí ẹlẹ́bọ gan sẹ lọ́hùn bàbá mi ẹ̀rù ń bà mí kọ́ mọ́ jí ọlọ́run ni kí wà ti ṣètánì kẹwàá dọ̀rẹ́ nù náà kò dùn mọ́ mi bẹ́ẹ̀ ọ̀nà àrọ́gìrún Ibrahima ṣe ń tọ́ ní bá mi sọ sábí ní tó ń wí fún mi nù ó ní bá mi sòsà náà tó ọba sinmi tó ń sọ̀hún ní kókó tí ọ ni ní bọjà ní ilé olóko má dùn mọ́ mi má sí mi Ibrahima olówó olóò ní náà ń se ni ní bàbá mi aláfẹ́ ọlọ́wọ́ bá yín ohun ibi tí mo ti lọ gangan nu tí mo ní kò sí iṣẹ́ eré téèyàn lè ṣe tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run yóò jìyà bàbá rẹ̀ ìyá rẹ̀ tí wọ́n bá ń ṣẹbọ lọ́ọ́ bẹ lọ́hùn kan kò ní ẹbọ tí wọ́n bá kú sí ìdíẹbọ ọ̀hún kò sí ẹni tó lè gbà wọ́n níyà ọlọ́run Ibrahim ní salamu alayki bàbá mi aláfíà ọlọ́run ọba ọ sa astagfiru laka rabbi ń bẹ lọ́hùn kò fèrè jìn ọ́ ọba náà nífẹ̀ẹ́ mi púpọ̀ ọba náà nífẹ̀ẹ́ mi púpọ̀ náà. wà á tẹ̀sílùkùn wà á tẹ̀dàrún àmì lórí láàyè. ìwà fi yín lẹ̀ ìyìn sí ní báyìí sin gbogbo tẹ́ ń sin lẹ́yìn ọlọ́run yìí èmi Ibrahim ní báyìí sin. wà máa bẹ lọ́hùn ní màá ṣàdúrà. lọ gbọ́ àyà o gbọ́ àyà o Ibrahim ń sọ pé gbogbo ń tẹ̀sìn ní síkíní ìmà lọ síkíní ìmà lọ sàdúà ti sí tí wọ́n ń sí ọmọ sàdúà ni o ọ̀rọ̀ pọ́ọ̀pá ẹbọ tí ó pòsà tí ó tún wá jòkó tẹ́tẹ́rẹ́ ò sí ń bẹ̀ o ó jòkó tẹ́tẹ́rẹ́ ò a kò sí ń bẹ̀ wá àtẹ̀sílùkùn ń min dunillah gbogbo ń tẹ̀ ń sìn tó kéré sọ́lọ̀ wọn ni ń yẹra fún un náà wáàdì ó rà bí ìmọ̀ wá sàdúà bọ́ọ̀ bá ti sòsà tó ṣe bọ́ ọgbọ́dọ̀ máa ṣe kí ni ẹni tí ó tàn ní òpè ọmọ sàdúà o ẹni tí ó tàn ó ní òpè ọmọ sàdúà torí ẹ̀ la ń tẹnumọ́ àdìkárò sọ̀bá wal àdúrà rọ̀ tá a nàbí ni ọmọ sí ọmọ sí. àdúrà rọ̀lẹ́ tànàbí pé ọlá kìí ọmọ sí àmọ́pọ̀ ọmọ rárá o ní ọ bọ tó mú ọ dágbére ó sì máa òun Ibrahim ti ń láti jọ yí o Muhammad ó jòkó ń ṣàdúrà o Ibrahim náà sọ pé yín yín àti gbogbo ntẹ́ wúrà bí ìmọ̀ ìmọ̀ ọwọ́ tọ́ ah. àdúrà tí ń bá wá ṣe ìní sẹ́rí ibú lẹ́yìn ìgbà náà ẹ má fi yín pìtàkìtàn di súnà o ẹ má jẹ́ wọ́n fi yín pàtàkìtàn di súnà ẹ lọ di òpó ọlọ́mú sam àdúrà sam ẹ má ṣe torí tọ́ ọ bá wá ṣàdúrà báwọ́ bá wá tẹ̀ ọ́ wọ́n wá fi ọ́ pìtàn bú wọ́n wá ní lágbájá pariwo ju tiẹ̀ lọ rí ọ̀rọ̀ rẹ̀ orí bó ti rí onífẹsẹ̀ gbálẹ̀ kíta yẹrẹ dàrú ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ gbẹ̀ntó tó wá fẹ́ ṣe bàdà tó fẹ́ ṣe sún ara rẹ̀ wà balẹ̀ pé àtọ̀ àrẹ sí táwọn lágbájá ayé wọn lórí bó ti tí ò ní jọ jẹ́ bẹ́ẹ̀ fún àdúrà ni o tí ò ní jọ jẹ́ fún àdúrà ni Ibrahima tó jẹ́ lérí ìgbàgbọ́ tó jẹ́ lérí ọni tí ó sin lọ́hùn òun ní sọ pé ìní bá sóòsà ìní bá yín àmọ́ ìmọ̀ wa lọ bẹ lọ́mọ lọ sàdúà tọrọ dá mi lójú pé tí n bá sàdúà yìí ní délé rí ibú sẹ́mà pé tùmẹ̀ ní pé bí èèyàn bá sàdúà yóò di kíni má fọwọ́ra rẹ fẹ́ rí ibú kọ́ máa jòkó tẹ́tẹ́rẹ́ o wọ́n bá ti jẹ́ alùsùnà ọlọ́kẹ́kọ̀ọ́ àdúrà ni o àtùkárù sàbà àtùkárù mẹ́sà nàwáfìlì lóru kìyàmù lẹ́yìn nínú dùhà ẹni rẹ̀ ò ní dákẹ́fà dùhà àtùkárù gbogbo ọmọ sí i torí èyí ń lòfin ní yàyàkuyà lò ní dìdàkudà o tọ́ ọba dìdàkudà wọn ò fi ọ́ sẹ̀sìn o wọn fi ọ́ sẹ̀sìn o wọn fi ọ́ sẹ̀sìn o Ibrahima aleyhi salatu wa salam ó ní wá àtẹ̀sílùkún ń yẹra fún yín. wọ́n máa tẹ̀lé ẹ̀rùnà mi dúnilá. gbogbo ń tẹ̀ ń pè tó kéré sọ́lọ́hún wọ́n yẹra fún náà yìí níbà yín sí. wà á dàrú ìmọ̀ wa lọ sàdúrà ìmọ̀ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá mi ọ̀rọ̀ bí ọba mi ló pè é àdìwó rọ̀ bí ọba mi tí ò yé yín ń máa lọ bẹ́ẹ̀ ẹ̀ mi náà máa sábà èmi pé ọba mi ọba mi ọba mi ìtumọ̀ ọba mi ni rọ̀ bí bọ́lọ̀ ń bá dáyàn lójú èèyàn máa pè náà ni ọba mi ọba mi ọba mi torí èèyàn lọ́ba mi lẹ́yìn rẹ̀ kò lóko mi lẹ́yìn rẹ̀ kò lálàfẹ̀yìntì mi lẹ́yìn rẹ̀ yóò máa pè é fíìlì mọ̀dẹ́rù lànà bí Ibrahim lò fíìlì mọ̀dẹ́rù ló lò ó ní wàhádìí owó rabbi ìní fàdúrà lẹ́ni túmẹ̀ ìní fọlọ́nlẹ́ngbà kankan yìí máa dòkó ẹ̀ mú ọba mi yìí máa dòkó ọba mi mú àṣà Allah àkúnà bídò ayọ̀ rabbi ṣèkìyẹ ó dá mi lójú pé bí n bá ń ṣàdúrà erigbó ní bá mi kò sẹ́ni tí ó máa ṣàdúrà tí erigbó bá wò kò sí ń tọ́jẹ́ láyé tó tọ́dúà yóò bá gan-an tó ipá àwọn kankan ní wọn ní gbogbo oògùn àtòsà gan wọn ní bọ́rọ̀ bá dáa ń fàdúrà bọ́rọ̀ bá kú díẹ̀ káàtó ń fàdúrà yorùbá tún pè pé kò sí ntọ́lágbá títí tó ju èdè tí wọ́tọ́ wá làdúrà wá pé ẹ̀yin mùsùlùmí lẹ làdúrà èdè yẹn wá pé kí lẹ tó ń wá kí wọ́n ní nǹkan onílé títí títí kọkọjá kí àwọn àlàmọ́ àdúrà wọn ló yẹ ká mú yorùbá yorùbá nílàkàyè púpọ̀ wọ́n nílàkàyè gan wọ́n nílàkàyè gbogbo tí wọ́n ń ṣe wọ́n mọ̀ òdodo díẹ̀ gbogbo tí ọba ṣe wọ́n ṣe kí ni wọ́n sì ń sọ àmọ́ kò yá wa tá ń gbọ́ o ní àwọn náà pòwe fún wa ṣe pé ọ̀rọ̀ onílé títí títí títí kó ju wọn sọ pé kó ju oògùn lọ o gbogbo oògùn kankan wọ́n ti pátì wọn wá padà sídìí kí ni wọ́n wá fàdúrà sọba lórí gbogbo and the same time wọ́n máa sọ fún ọ náà òwe Yorùbá pé ìmọ̀ràn lọ́ba fá wọ́n ní ìmọ̀ràn ìntí wọn fi yẹ nǹkan wọlé Yorùbá láyé tó tó fà òsì gbogbo ọba tó bá jọba kèfèrí ní ònífà yóò lè ti ń dábàá fún un wọ́n wá ní mọ̀ràn o ìtumọ̀ ẹni pé mọ̀ràn ju ìwọ mùsùlùmí ìmọ̀ràn náà wọ́n ní oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ọmọ yẹsùpá wò ọ̀rọ̀ wá yí ọ pé Yorùbá tó sòdodo fún ọ Yorùbá gan tó nífà sòdodo fún ọ kò tún yí ọ àwọn tí a ń dafa gan wọn ni wò ó sì bàbá wọn fa kó fanlẹ̀ ẹ̀jẹ̀ adámọ́nà tí a bá dafa títí tí ọba pè wọn wọn ni wò ó sì ẹ kó fanlẹ̀ ẹ̀jẹ̀ tí o bá gbọ́n púpọ̀ fa tí a bá ń dafa ńgbà míì bí kan bá síjú bá kan wọn ni wò ó sì èyí tó síjú ń padú ẹ̀ yé ọwọ́ rẹ ni làáfi tó fa rẹ ní ṣe <laughs> sórí tó ń padú ẹ̀ dé ọwọ́ rẹ ni látìfù tó wà rẹ ní sí àfikì wàhálà sáà tó gbogbo àwọn òwe òun gan ó ti yóò yíwa pé fòwòsé kí ni kò nítumọ̀ gbogbo àwọn òwe Yorùbá wọn ni abówe Yorùbá kọ́ ni abẹ́nu mi lẹ́tí kọ́kọ́ gbọ́ ni gbogbo àwọn òwe òun ó ti yóò yíwa pé fagun òsé kí ni kò nítumọ̀ fagun lọ́dọ̀ Yorùbá gan kò nítumọ̀ wọ́n ní kí ni ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ fánlẹ̀ yá dámọ̀ràn ìmọ̀ràn lọ́ba fá wò èyí tó síjú lẹ̀ ń pajú ẹ̀ dé ọwọ́ ara ní láfi tó bá rẹ̀ níṣẹ́ kí àwọn wàhálà kí wọ́n wàhálà òdodo yìí ṣe kínni kì í yàtọ̀ tí yorùbá bá lọ títí títí ibi tọ́lọ̀ ń bá sọ náà làwọn náà ń ṣe kínni wọ́n ń darí wọ́n ń darí sí ṣe é òwe mi tún nù wọ́n lọ́ba pè ọ́ olóńdífá tí bàbá sọ̀rẹ́ tọ́bọ̀ ọba sọ̀rẹ́ ńkọ́ ìtumọ̀ ẹni pọ̀ ọba tó ju kí àwọn wàhálà kí àwọn wàhálà ṣe é rí pé àlàáfíà kúkú ń bẹ́ẹ̀ bí kéèyàn mọ̀ ṣe kí ni kọ́mọ̀dífá àlàáfíà ń bẹ́ẹ̀ àlàáfíà ń bẹ́ẹ̀ àlàáfíà ń bẹ́ẹ̀ gbogbo àwọn òwe oníṣìí fi yẹ wá pé fagàn òṣèkíní kò nítumọ̀ kò ní túmọ̀ àmọ́ gbogbo yorùbá náà wọ́n sọ náà wọn kò yé wọn tabatọ́ wọn ni ẹ má yẹ nǹkan wò mọ́ wọn tún máa jà àwọn adáláyẹ̀ wò gánjú yé wa pé ò ní túmọ̀ kí àwọn wàhálà ní wàhálà Ibrahim ni wàá dé wọ̀rọ̀ bí ní ìmọ̀lọ́ lè ṣàdúrà. ìyìn lè máa ṣàdúrà kí n máa bẹ́ lọ́hùn kí ṣe rí ibú èyí máa ń ṣàdúrà kó ṣe rí ibú bí ẹ bá ń ṣàdúrà eléríire ni máa jẹ káyà tó kàn. fàlámà tàzálà wọn wà máa yá àbúrúnà nínúlá. ìgbà tí Ibrahim yẹra fún wọn tí Ibrahim yẹra fún wọn àti tí wọ́n ń sìn tí ìsọlọ́n tó kéré sọlọ́n. wàhálà lọ́mọ. Mm, kò ṣe fámá kò bá wọn tásì kankan nù ẹ bọ síbẹ̀ a àwọn ọlọ́run tó fún lọ́mọ ọmọ tí ń sunkún rẹ̀ atún rẹ̀ lẹ́kún àwa fún lọ́mọ ọmọ òun Isahak atún fún ní ọmọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ni ọmọ ọmọ rẹ̀ a fún ní Isaka àti Yakub sóhun ló bí Yakub ta ló bí Yakub wọ́n wá ní Ibrahim làwọn fún ní àti àwọn fún Ibrahim àti àwọn fún Yakub Ibrahim kò sì bí sí Yakub Isaka ló bí wọ́n wá láti Isaka àti Yakub Ibrahim làwọn ṣe kí ni ìtumọ̀ ẹ̀ ní pé ọmọ rẹ ọmọ ọmọ rẹ ìwọ ló ṣe kí ni méjèèjì ìdínú tí bàbá fi máa pàṣẹ lérí ọmọ ọmọ rẹ̀ tí ó ní ọ gbọ́dọ̀ kó máa rẹ ọ̀dọ̀ mi ní ojú wá kó tọrọ náà lọ́lọ́mọ ọmọ èmi wà láyé ọmọ dá súná sí lọ́kọ́ wọn wá fún mi èmi ní ìsọ̀n súná tọrọ ọmọ rẹ̀ náà lọ́mọ tó bí yóò sì lémi ní sọ lóko ìwọ́kọ́ bàbá bàbá rẹ̀ sọ fún òun lòun ọ̀sọ̀ ọmọ rẹ̀ ní yọ̀ọ̀sọ̀ tọrọ náà lónìí òun lọ́lọ́mọ náà ọlọ́ni wà abúná làwọ ìsàhákà wà Yakub afúnni síákà àtúnfún Yakub ìtumẹ̀ ní pọ́ ọmọ tí síákà bí Ibrahim náà láti kíni fún ọmọ ọmọ rẹ ọmọ rẹ ni o mọ́dàmú ara rẹ o bàbá rẹ lọ́lọ́mọ tó bí mọ́dàmú ara rẹ o yóò máa pàṣẹ lérí rẹ yóò tún máa pàṣẹ lérí ọmọ rẹ hmm, ọba ló ń fẹ́ fún ló kọ ọsàn ẹ̀ bá wòye tọ́ bá tọ́ ọ̀wá ní sọ pé tí mo fẹ́ sọmọ tèmi ni èmi lè lè ṣe kíní fún wa aládìfin ọmọ ni ọ ọ gbọ́dọ̀ dẹ́yìn pẹ̀lú bàbá rẹ ọ gbọ́dọ̀ dẹ́yìn pẹ̀lú bàbá rẹ bàbá nǹkan báyìí mo fẹ́ sọ èmi náà wòye wò tó bá dùn mọ́ yín mo fẹ́ kẹ́ bá wò tó bá dùn mọ́ yín ẹ bá ń sọ lélẹ̀ yìí o ní pé mi fẹ́ sọ ní ẹ bá ń sọ lélẹ̀ yìí torí òun lọ́la sẹ òun ní bàbá ọmọ ni kì í ṣe wọ wà abúlé àlàó ìsàhákà ويعقوب نعم وكلا جعلنا نبيا àti Isiaka àti Yakubu gbogbo wọn Mósè lànàbí ìkíní kejì wọn ànábì Mósè wọn tí mo fi dùn Ibrahima nínú ẹ máa lọ sàdúrà ọ kẹlẹ bí mo ti yanjú hmm. bàbá tí ń ṣe tí ń jẹjẹkújẹ tí ń mú mú kú mú tí ń sin gbẹrẹkígbẹrẹ tóun náà bá bímọ irú ọmọ bí náà bàbá tí ń sàdúà tí ń ṣe bàdà tí ń sàskàrò tí ó bá bímọ àwọn ọmọdádá lọ náà bí hmm. ẹ̀jẹ̀ òórùn kò sí bẹ́ẹ̀ ti sí ẹ̀jẹ̀ òórùn kò sí bẹ́ẹ̀ ti sí ìsìláàmù kan máa ń tàn kan sí ni bẹ́jẹ̀ bá rán bí ìsìláàmù bá gbà mú yóò tó díẹ̀ sí níbi ara rẹ̀ ń yóò sẹ́kù díẹ̀ ń bẹ̀rù ó sẹ́kù díẹ̀ ni ẹ máa bá tóbi ni ó ti gbìyànjú ọlọ́run tó sànú ilé láàrin àwọn ọmọ tóbi tẹ bára àwọn yòókù rẹ̀ ẹ mọ̀ pé àánú ọlọ́run bẹ lára ilé wọn sẹ́yìn pé lọ́sẹ̀ kùnbi tẹ̀tì ẹ̀ náà wọ́n tó ń sọ ọlọ́run kò sí gbogbo ọlọ́mọ rí fáwọn tóbi wọn. ibi tá a lọ gangan àfa yìí kan gbé mi yabí ni gbogbo ohun tí àfa yìí ń kà yìí kì í ṣe ibi tí mo fẹ́ lọ ọkàn gbé mi yabẹ̀ láfi yabẹ̀ ibi mo fẹ́ lọ gangan lọ́ọ́ ẹ̀sẹ̀ fẹ́ kà yìí sẹ́mọ̀ kí mò ń sọ ibi tí mo ti lọ gangan tí mo fi yà sí gbogbo ohun tí mo sọ yìí ọ̀rọ̀ pé má kú sídìí ẹ o ọba kú sí ìdíẹ̀bọ ẹgbẹ̀rún àfọ ò lè gbé ọlọ́dọ̀ ọlọ́run mo fi wá ní Ibrahima bàbá rẹ̀ ó tọrọ àforíjìn fún ibi tí ọjà síjú àlìkíyàmọ́ ọlọ́run lọ́mà ọlọ́run tó sọ pé mọ́sẹ̀ sí ìgbà fún bàbá rẹ̀ mọ́ ṣe bó ti kú sínú ẹbọ Ibrahima sì ní bàbá gbogbo gbàgbọ́ bí wọn jẹ́ mùsùlùmí tọ́jọ́ kí tọ́jọ́ Ibrahima bàbá gbogbo wa òun lórí ìgbàgbọ́ òun ni gbogbo ẹ̀ bàbá tiẹ̀ náà nísìn ọ̀rọ̀ rẹ̀ ọjà sí dáadáa nítorí pọ́sẹ̀bọ ṣé bó ti jẹ́ àkàlílù rà mọ́ tọ́jọ́ rẹ̀ ọlọ́run yẹn sọ́lọ́wọ́n wa bá sọ̀rọ̀ níbi kọ́ amójú kò mẹ́bà bàbá rẹ̀ ní rárá kọ́ bá sọ̀rọ̀ níbẹ̀ ṣé nígbà tí ọba Ibrahim sọ̀rọ̀ ìwọ ló fẹ́ bá sọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ni ọba ti ń sòsà tí ọba yín ń sẹ́bọ̀ ẹ lọ́bẹ̀ lọ́lẹ́lẹ́rí o ẹ máa lọ sábẹ́ àbá láti sì gbé dákun ẹ̀fì kínní yìí lẹ̀ torí tó bá kú síbi tó bismillah. máa ká nàdí nàbí jìn kọ̀tọ́sà nàbí kan kọ̀tọ́sí kíni nàbí kan nàbí dèrè òkọ́jẹ́ kọ̀tọ́sí walladina amanu kọ̀tọ́sà àwọn tó bá jẹ́ múmìnì pèpè múmìnì bá ní ọ́ kọ̀tọ́sí ọ́ kíni ọ̀tọ́sí wọn. kí wọ́n máa pọ́ lọ́run dákun máa ń ferí jẹ́lẹ́ anabi kan gbọ́dọ̀ wí múmìnì kan gbọ́dọ̀ wí tó bá ti lè kú lẹ́lẹ́bọ̀ ọ̀gbọ́dọ̀ tọrọ àforíjì fún máa ká nàlí nàbí yé ni kò tọ́ fà nàbí ká nàbí tó lè wò kọjẹ́ wà kí ni kò tọ́ sẹ́ni tá a bá pè ní múmìnì tó gbọ́ lọ́ngbọ́ kò tọ́ sí. kí àwọn aláwọ̀ ń tọrọ àforíjì fẹ́ni tó kú sí di ẹbọ tó kú lẹ́lẹ́bọ à wọ́n tọrọ àforíjì fún o kódà kí wọ́n ṣe mọ̀lẹ́bí tó súnmọ́ wọn bí bàbá rẹ ti súnmọ́ tó bá fi kú sídìí ẹbọ àfidíjì òsì ìyá rẹ tí ń ṣẹbọ ohun ìyá ẹlòmíì ìyá gan ni ìyá ẹlòmíì òun ìyá lóde ìyá ẹlòmíì òun ìyá olóòsà ìyá olóòsà oko tó ń gbómi lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ tó bá sí i tí àwọn fi kóńdé àgàn tí ó fi kóńyà lóde tí ó fi kóńdé ọ̀sà lọ́sẹ̀ kó tó kú o wá sí lọ tẹmọya rẹ létí lọ sunkún sí lọ́rùn lọ́bẹ̀ lọ sunkún sí lọ́rùn lọ́bẹ̀ lọ ṣe wá sí fún lọ ṣàdúrà lóru kọlọmba dáyà yí padà tó bá fi lè kú ọgbọ́dọ̀ ṣàdúrà fún máa kàn lè nàbí jìn nígbà àwọn ọ̀yọ̀ǹda fún ọ wọ́n ní kò sá ànábì náà tẹnuhin lọba wa anabi kan ìgbọ́ anabi kan ọgbọ́dọ̀ sí mákàn lé nàbí yìí lé nàbí yìí ni àbí lé nàbí yìí ni èwo nínú méjèèjì ẹ̀hẹ́ barakallahu fik ọlọ́wọ́n sàn ọlẹ́sàn rí mákàn lé nàbí yìí kọ̀tọ́fà nàbí walladhina amanu àtàwọn tó bá jẹ́ múmi ní márífà lọ́ba wa kìí sí nákàrà kọ̀tọ́fà nàbí Muhammad kọ̀ wá tọ́ fáwọn mùmínì. kí wọ́n lọ́lọ́ ń dákun o bá ń fèrè jí o àmẹ́lẹ́ bọ́ ni o àfèrèjì ọkọ fẹ́ bọ́ tọ́ba kú sí ìdí ẹ̀bọ̀ náà. wàlàó kánú ulí Abu Talibi ń nábì dàgbà gbà kú kò sí Islam tó fi kú ẹ̀mí ànábì bàjẹ́ wàá yìí ṣe wàhálà púpọ̀ ni wọ́n ń sọ fún pẹ́tọ̀ ọ gbọ́dọ̀ tọrọ àforíjì fún kò tọ́ sí wọ Muhammad àtàwọn mọ́mì ní tọ́ba tẹ̀lé ọ angels take firu lèlè mọ́ṣẹ́lẹ̀kì kí wọ́n máa lọ tọrọ àforíjì fẹ́ni tọ́ba jẹ́lẹ̀ bọ̀ wàláwò. kọ́dà kan ọjẹ́ bí tó súnmọ́ wọn báàbò tọ́líbi ti súnmọ́ tó wọn gbọ́dọ̀ tọrọ fún ni wọ́n ń wí gbàtà nàbí tí wọ́n yọ̀ǹdẹ̀ fún nàbí sí wọn ni wọ́n yọ̀ǹdẹ̀ fún opportunity tá nàbí ò ní ó lè ní o èyí tó ní tò ní nígan pọ̀ èyí tá nàbí nígan tí wò ní ọ̀pọ̀ sọ n kútùmẹ̀ ní pé èyí tí ọba wa nígan ìwò lè ṣe kíni ó lè ní ọ̀lẹ́ ọ̀kánú ó lè kọ̀rọ̀bà kí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tó súnmọ́ kò tọrọ àforíjì fún mọ̀lẹ́bí tó súnmọ́ tó jù Abu ni wọ́n yẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fún náà. Ah, ṣé bó ti kílẹ̀ àsíwà nábì náà pé náà jẹ́ yìí mú wọ́wọ́ àfẹ́lẹ́jì kí ló tó máa wá àfẹ́lẹ́jì kí ni ṣé bó ti kílẹ̀ àsíwà pé jẹ́ yìí mú ní ọwọ́ nígbàtí mọ̀lẹ́bí ànábì lè tó báyìí mọ̀lẹ́bí tí ò ní túmọ̀ inú ẹ̀kọ́ lọ mójúkò fún ni pé ṣé jẹ́ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ kan náà tiẹ̀ ní gbogbo ẹ̀yìn ẹ̀jẹ̀ wẹ́mọ́ làlìjẹ́ náà bí mo fẹ́ràn wọ Muhammad kò fẹ́ nàbì ṣeré tí Ibrahim mo fẹ́ kọ́ ọ̀ka tí Muhammad ló ń kà wọ́n ọ̀yà kàyí tó tẹ̀lé ìwọ Muhammad tá a bá wá sọ tiẹ̀ fún ọ pẹ̀lú àwọn mọ́mìnì tó tẹ̀lé ọ tá a láàánú gba àforíjìn tẹ́ bá tọrọ lédè àwọn ẹlẹ́bọ Ibrahim bàbá rẹ̀ rí o kà á àforíjì tí Ibrahim náà ń wá fún bàbá rẹ̀ níjọ́ tí bàbá rẹ̀ kú sóko kèfèrí tí wọ́n ń wá àforíjì fún àforíjì tí wọ́n ń jọ́ náà. illa maw'idati wa'adaha iya. ọlọ́run dákẹ́ ní wo pé tọ́ àmọ́ wo bá ti yẹn ju ẹ̀. illa maw'idati wa'adaha mo ti tú kọ́lọ̀ ń dákẹ́ ń wo bá ti yẹn jú ní tí mo fi túbi tọ́ kàn. tọ́ Ibrahim ń tọrọ àfẹ́ríjì ah. ọlọ́run wa ń wo pé tọ́ a máa wo bá ti yẹn jú ẹ̀ alamọ tabayana làwù ńgbà wá kílẹ̀ àti Ibrahim pé anahu aduwu láì bàbá àwọn ọ̀tọ̀ ọlọ́run ní o. tàbáwọ àmín. Ibrahim náà yọ ọgùn mi bàbá rẹ̀ Ibrahim yọ ọgùn mi bàbá rẹ̀ ò tó Ibrahim àwọn ọ̀rọ̀ tí panilẹ́kún àwọn àyà tí yọ ma kà tẹ́mi ọmọ gbọ̀n ìgbà tó Ibrahim yẹn tí ọlọ́pọ̀ tó ní ti kọ́kọ́ fà bàbá rẹ̀ níbi ẹbọ sí wọ́n lọ́kọ́ fà yà tiẹ̀ so lè kọ́ fà bàbá kú síbẹ̀ kí mo ní kò sí kò sí aya ni tí ó dàrú máa kálọ afá. inna Ibrahim la awwahun halim. ọlọ́run sọ ní tí a sọ tán ìtọ́ wọn kí Ibrahim ó ní Ibrahim tẹ́ ń wò la awwahun halim. èèyàn tó súnmọ́ wa tó ní sùúrù ni ó ti wá súnmọ́ yín tó tó ní sùúrù tó ẹ̀ sì kọ́fà bàbá rẹ̀ ọlọ́run ìfẹ́ bọ́ sí rí ọlọ́run ọ̀fẹ́ bọ́ sí rí o ọ̀rẹ́ bu ìsáwàdà o. ولقد أوحي إليك وإلى الذين من قبلك mọ́mọ́ a ti sọ fún ọ a sọ fún ọ. وإلى الذين من قبلك gbogbo àwọn tó ṣáájú rẹ̀ náà a sọ fáwọn náà kì í ṣe pé ọ̀rọ̀ tí à ń dìbẹ́tì a sọ fún ọ gbogbo àwọn tó ṣáájú rẹ̀ náà a sọ fáwọn náà pé làyín àṣàràkìtà tọ́ ọ bá dẹ́bọ̀ wò pẹ́rẹ́. láyà bàbá nà ẹ̀rẹ́lú. iṣẹ́ gbogbo iṣẹ́ tọ́ ọ bá ṣe ọ bàjẹ́ ni. wàhálà tẹ kúrò nàmínà lọ́kọ́ sí i. má kó rẹ sínú àwọn tó má fi ara rẹ sínú àwọn tó báyìí má fi rẹ sínú àwọn tó ṣòfò ìdí mẹ́rin tó ọba yóò ṣe adájọ́ ìyẹn ń bá sọ̀rọ̀. ولقد أوحي إليك ولقد أوحي إليه وإلى الذين من قبلك أنسى سوت سافر لئن أسلم أسلم أنسى إبراهيم أنسى موسى أنسى àwọn tó kọjá pátá Sulemana Dáúdà gbogbo wọn la ránṣẹ́ sí kí ni tá a sọ fún wa. la in ashwakt. bí wà nábì bá dẹ́bọ̀ wò pẹ́rẹ́ layahbatanna amaluk gbogbo sẹ́tò sí pátá yọ bàjẹ́ wala takunanna minal khasirin o tún wá búra o tún wà náà tí ó sófò gbogbo tó dè mẹ́rẹ̀ pọ̀ bàjẹ́ gbàtọ́lọ̀ ń sọ báyìí fún wọn mọ́ sallallahu alaihi wasallam tani sallallahu alaihi mo fi ń sọ fún ọ pé má gbójúlé pé iná láhá má débi ẹbọ o bí ọba ń ṣe lọ́wọ́ tó bá kú sí díẹ̀ ńkọ́ ìbáwọn èèyàn lọ́lọ́ ṣẹbọ lọ́nà odò ń bẹ̀ wọn tí iná jó wọn pa síbẹ̀ odò ń tòsí wáyà yìí odò ponu la máa ń pè nǹkan bí ogún ọdún àti márùn sẹ́yìn odò kan tó wà níbẹ̀ a máa ń pè lódò ponu níbẹ̀ ń lọ́wọ́ ẹnìkan wá láti ìlú ìbò láti Amẹ́ríkà àfa kan pásítọ̀ àtẹni tó mú aráàlú ìgbò lọ́wọ́ pẹ̀lú aráàlú ìgbò wọ́n jẹ́ márùn wọ́n ń wẹ̀ lódò gbogbo wọn jóná síbẹ̀ sẹ́mọ̀ kéde ẹbọ wọn kú sí òun ìdí ẹbọ nù kíyàn ti amẹ́ríkà wá sí ibú nàìjíríà ebi ní ń pọ̀ ọlọ́run ni àbí ẹni tí ó bá sí ibú yóò máa wá káàkiri o ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì torí pọ́fẹ́ wá kú sódò ogun pléènì mi ò mọ tí ń ṣe yín ọ̀pọ̀lọpọ̀ problem táwa ní nàìjíríà ebi lọ́fà báwa àwọn tí a ń polówó ìṣòro wá gbogbo àwọn tí bí ń pa tí ò sí nǹkan kan ọmọ rí sí ọmọ tajà ó bímọ ó ṣe gbogbo èmi ọmọ ìlú tí ò sí ṣòro gan tó ń wá tó ń dààmú ara rẹ̀ tó ti wí ìbò wá sógun lẹ́yìn èrì pé rírì ò pé nígbà tọ́lọ́hún tó wá tọ́lọ́hún dèsè bùrẹ̀ aládé tọ́lọ́hún kú sódò bí títí ń wẹ̀ iná jó pa síbẹ̀ àfẹ́rẹ́jì wo lẹ́ ń tọrọ fún eléyìí o tó kú sí di ẹbọ ó kú sí di ẹbọ ó kú sí di ẹbọ àfẹ́rẹ́jì wo lẹ́ ń tọrọ fún bọba sì ní èsè sọyé sàbẹ́tà nàbí mú lòdù tọ́lọ́ kọ́ rẹ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀ tàbí gún fún àti irú kankan tó lò lódò wáyé ó nírì wáyà ànábì lu ọ̀sẹ̀ báyìí ó gùn káwé gbọmọ ọwá ní tọ́wáyá abákàrẹ̀ ọmọ ẹmú lágbájá ẹlọ́wẹ̀ fún lódò tí ń sàn bẹ́ẹ̀ ti wẹ́ níbi tí ọkọ̀ títí bá ń wẹ̀ ní ọ̀wá ń lo ìbò oúnjẹ òmu oúnsùn oúnjì mọ́sálásí wà ń bẹ ọ̀lọ́sàdúrà àwọn àfáà wà ń bẹ ọ̀lọ́lẹ́kíw wọ́n wá tán wálé wọ́n ni wọ́n mọ̀ lódò ó tún wá lọ kú sí díẹ̀ bọ́ afáàsì ń bẹ tó kú sí gbàlẹ̀ àwọn ológun pẹ̀lú ẹ̀láfà ìgbàlẹ̀ ológun ló kú sí ọ̀yọ́rí ọ̀rọ̀ rẹ̀ àṣírí rẹ̀ tún gbà tó kù ẹ̀pá àṣírí rẹ̀ tún ní fi ń jà fábọ̀ láti ilẹ̀ náà nù àwọn tí a ràn lọ́wọ́ tí fi ń jà fá ọ̀dọ̀ wọn náà ló sí kíni ibẹ̀ ló kú sí wọn wọ́n sì ń pè ọ sí wọn ń pè ọ láfáà ní ẹ bá túlẹ̀ àfa mi ní tí wọ́n bá ń bẹ babaláwo yíyájú ọláfọ̀sẹ̀ olépe olólùgbò ó ní gbogbo ẹ̀ lábẹ́ kọ́ńbọ́ọ̀dù sálẹ̀ kọ́ńbọ́ọ̀dù rẹ̀ yóò sì wé láàrin yóò máa ṣe àyọ̀ ànáṣu bọ́ ọba kú síbi tọ́ wàhùn èmi ò ní tán o ìtàn rárá òdodo ọ̀rọ̀ máa kóró ni òdodo ọ̀rọ̀ kóró yìí kóró yìí kóró wàláhì thumma billahi alladhi bọ́ọ̀bá kú síbi tó wà àwọn iná ni torí ẹbọ tó kílíà ah. ẹbọ tó kílíà ah sẹ́yìn wá jẹ́ Buhari tó nílé ibi kọ́ńbọ̀dù rẹ̀ síbi sọ̀yọ́ Buhari sọ̀yọ́ Muslim kí ni máa já nínú ètò síbẹ̀ tẹ̀fùsírì Bagawi tẹ̀fùsírì Baidowi tẹ̀fùsírì Nasafi àwọn tẹ̀fùsírì tó kó síbẹ̀ nu tíra àwọn afa tíra àwọn afa wọ́n máa tọ́ wọ́n máa fi yanjú ọ̀rọ̀ fáwọn mùsùlùmí àwọn lọ kó gùn síbẹ̀ ìwọ wa jẹ́ bàbá ológun gbogbo ogun yìí gbogbo àwọn bàbá wa ti ń ṣẹlẹ̀ yorùbá gbogbo wa bá yorùbá ní sóògùn kí islam tó dé ajá sí pé yìí lànà ìbá mú wa rìsálà níbi ò ní túmọ̀ nù tọ́ba tó mọ̀ pé ọjọ́ yìí àwọn tí a ń pè ẹjá sẹ̀sìn bàbá wa kúkú lọ́jọ́ yìí wọn yóò lọ́wọ́ sábẹ́ islam sí táǹfìlà ní sikini fáwọn èèyàn táǹfìlà wà ní tan èèyàn àti tẹ̀sùbá ẹ̀lómi tó dárùn gbọ̀ sí ẹ wá gọ sídìí ẹbọ ẹbọ ẹbọ ẹbọ àfa ẹbọ kí ló dé kí ló dé ọlọ́run wọ́nu ànábì ó ní wọ́n làkọ́dí òhìyà ìlú wọ́n làkọ́dẹ̀ òhìyà ilẹ̀ yìí àti ránṣẹ́ sí ọ wà ilẹ̀ lẹ́bìnà mìíràn kọ́bẹ̀lì gbogbo ànábì tó ṣáájú rẹ̀ pátá gbogbo wọn ni mo sọ fún la'in ashwad àwíjàre ọlọ́run rọ àrùjàre àbíwẹ̀kọ́ àwíjàre kí ń ròyìn kó tó fi àjẹyàn kò ní fi jẹ́ lọ́fẹ̀ẹ́ yóò jẹ́ ọmọ kóhùn sẹ́ ọlọ́run fi àjẹyàn tí ò ní mọ́ yóò sọ tó ṣe fún pétọ́ wọ́n dédé ẹ̀ o mo ránṣẹ́ sí ọ gbogbo àwọn tó ṣáájú rẹ náà mo sọ fún ọ la'in ashwad ìwọ ànábì mo ti fẹ́ràn rẹ tó yìí tí ń bọ́ sọ̀rọ̀ tó ń gbọ́ tí ń rán Jibrilu sí ọ tí ń pè ọmọ bọ̀ wá sánmà tó ń gun sánmà mo kó sàbíjọ fún ọ tí mo sì fẹ́ràn rẹ báyìí tí gbogbo màláíkà dọ̀ọ̀mà kó ní ìlọ́dọ̀ mi gbogbo sánmà méjèèjì dọ̀ọ̀mà gbogbo àlùjànnú dọ̀ọ̀mà gbogbo èèyàn nífi hàn láyé pé wọ́n èmi mọ̀ràn o gbogbo tí mo wá sí fún pátá mọ́ stẹ́pù ẹ̀bọ̀ mọ́ tẹ̀ mọ́ tó bá negotiate yẹ. la'in ashrakta la yahbatanna 'amaluk. gbogbo ṣe tó ṣe pátá yọ bàjẹ́ gbogbo kò tí ọ wà ìjọbọ subhanallah ìjọbọ gbogbo tí mo ṣe fún ọ yín gbà subhanallah gbogbo bó ti jẹ́ òní jẹ́ bẹ̀ mọ́ torí tí mo ní ọwá gbogbo ti kan nù ọgbọ̀dọ̀ dídé ẹ̀sẹ̀ mọ́kọ́ àfà tí bá ń ṣẹ̀bọ̀ náà pọ́lọ́wọ́ ti já nábìbọ̀ ní ọjà bọ́ yóò jábọ́ ni gbogbo sẹ́tọ́ bá ti yọ́ bàjẹ́ à ń kìlọ̀ fún ẹnu ọ̀ka ọ ẹ máa lọ mọ́kà tó bá sì darí mọ́kà rẹ̀ àbàjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ máa lọ múra tó bá darí múra rẹ̀ àbàjẹ́ bàtà àjòkó nìsín ní mọ́sálásí nìsín sọ́kàn ọ̀balẹ̀ ọkàn balẹ̀ torí ògiri òwú pílà òṣùbù ẹgbẹ́ kan ọ̀yẹ̀ kí ló fà á gbàtà kọ́ mọ́sálásí àṣẹ foundation tó lè gbẹ́rù ngbàtà wá dirù lé ó ṣe kí ni tí foundation yẹn ò bá dáa kí ni ilé ò ṣe àhà ọ gbọ́dọ̀ di ẹbọ mẹ́rù foundation tọ́lọ́run fi gbàṣẹ́ rẹ̀ má ṣẹbọ ni tó o bá fi lè ṣẹbọ ní foundation foundation òní kọ́ sọ́lọ́run lọ́kàn o bá fi lè ṣẹbọ gbogbo ń tọ́ bá mọ́lẹ̀ ó ṣe kí ni yóò wó ni yóò wó ni ntọ́gbọ́dọ̀ strong jù lọ́dọ̀ mùsùlùmí tọ́gbọ́dọ̀ strong jù àkídà ni ló fi jẹ́ gbogbo àfáà súnà wọ́n fẹ́ kí mùsùlùmí kọ́ra lè jẹ́ náwó ní wọ́n fi ń pariwo àkídà àkídà àkídà àkídà á pariwo àkídà mọ̀nà torí foundation ni ṣé bí ọlọ́run sọ fún ànábì yìí nísìnyí sọ fi bá ànábì sàwádà ni ṣé ń tọ́lọ́run fi bá ànábì sàwádà sẹ́yìn ni ó fi bá ṣeré adúró orí tó ṣe bá ànábì yìí adúró orí yìí kọ̀ wá wò kan tí ó ti júmọ́ lápẹ́ tó bá tẹ̀sí mistake ẹ̀bọ̀ yìí torí eléyìí mójú kó ó lóun ọ̀gbà àbí lóun ọ̀gbà má dánwò pẹ̀lú òun àwọn òṣèré débẹ̀ wọn wọn ọ̀bọ sọ̀rọ̀ débẹ̀ wọn ọ̀bọ sọ̀rọ̀ débẹ̀ wọn wọn kò sáwàdà ní èyí ṣe ń tọ́lọ́wọ́n fi bá nábì sáwàdà tó ní gbogbo sẹ́tò sí ọ bàjẹ́ dánwò ni wọ́n wà dánwò ní sẹ́ẹ̀tì ò ní bàjẹ́ ni mo fi ní ọmọ lọ́jì kọ́ ọmọdé kò nítumọ̀ máa lọ́ mọ́ra kò nítumọ̀ máa ṣe lè mọ́ máa ṣe dàdá ní kò nítumọ̀ máa rọ́ wà sí máa ṣe wà sí kò nítumọ̀ àkànyẹ mákàmánu kò nítumọ̀ sáti ṣẹbọ gbọ̀ngàn wọn nítumọ̀ yọ dàrú yọ dàwó torí foundation yẹn masẹbọ masẹbọ tawhid kọnyanju akida kọnyanju akida ni n jẹ tawhid ìmọlọ́n lọ́kan ni n jẹ mọlọ́n lọ́kan gbogbo masalasi gbogbo masalasi gbogbo ibi tí ń yanjú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àsálátù gbogbo sáwíà gbogbo takaya ọyẹ̀kẹ́ ma yanjú tó yìí dìbẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí kọjá wákà nìkan ọkọjá kákàkà mi ká mọ̀ jó tí ń bẹ́lẹ̀ kọjá bẹ́ẹ̀ ẹ yanjú tó yìí dì pẹ̀lú àwọn èèyàn ẹ̀ ń gbọ́ lọ àwọn ẹ̀ńdá wákà fún wa tó yìí dì wọ́n yanjú sẹ́fẹ́ràn wọn náà ni nǹkan kan ò sì yá àwọn tẹ́ kójọ yìí àwọn rò pẹ́sì náà lẹ́ ń ké fáwọn ni wọ́n rò pé wákàtí ẹ̀ ń dáhùn náà lànà ibi mú wa táwọn ń ronú gbogbo bí ẹ ti ń ṣe gidigidi tí wọ́n bá sọ wọn àwọn rò pẹ́sì náà làwọn ń ṣe ni kò yé wọn ẹ fẹ̀sì yé wọn ẹ ké tàwídì fún wọn ẹni tàwídì rẹ tí ò dúró kò lè ké tàwídì fẹ́ lómi tọ́lú tàwídì ẹ̀ náà dúró ọ̀dọ̀ ẹ̀ náà wọ́n ti ń gbọ́sẹ̀ tàwídì wọn ni wàá ké fún wọn ọ̀sẹ̀ òní tàmà wọn náà ní í ṣe wọn gbẹ́rẹ́ tàwídì wọn ni ó ké fún wọn jẹ́rìí òní ṣe mọ́

lè má tẹ ọlọ́run èmi ọ̀wá yọnu ẹ tẹ́tẹ́lẹ̀ ìyìn sì bẹ ọkọ fẹ́ràn mi kọ́lọ̀n ọgbàṣẹ́ mi lèmi ń sáré kọ́lọ̀n bá ti gbà ó ti tán tí ẹ ò sí ní ọ̀rọ̀ tẹ́tẹ́lẹ̀ irú yín náà ti ń bẹ ti pẹ́ irú yín ti ń bẹ ti pẹ́ kọ̀sá ànábì ọlọ́run tí èní irú yín lẹ́gbẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó gbéṣẹ́ dání tí èní irú yín gbogbo ìgbà tí ọlọ́run máa ń rì níhun ọ̀rọ̀ ẹbọ yìí sáwàdà bá ẹ̀yìnjú ètò ẹbọ yìí àbá ẹ̀sọ́ tí ń jẹ́ ẹbọ fáwọn èèyàn ẹ wọn dẹ́sìn mọ́ ẹ jẹ́ wọn dẹ́bọ mọ́ ẹ ké tawhid fáwọn èèyàn tawhid ẹ̀yìnjú ẹ̀ fáwọn tawakulu ẹ̀yìnjú ẹ̀yẹnjú ẹ̀ bọ́lọ́wọ́ àtànẹ́bì ti yanjú ẹ̀ ẹ̀yẹnjú ẹ̀ bálùkùránì ti yanjú ẹ̀ ẹ̀yẹnjú ẹ̀ báyìí sì ti yanjú ẹ̀ ẹjá àwọn èèyàn dọ́lọ̀ mọ ẹjọ́ wọn dẹ́bọ̀ mọ́ gbogbo ẹni tí bá ń sin lọ́run títọ̀ yìí dédé bí ìgbà tí ń kọ́lé sílé ni o bá yọ ilé ẹ wò ni ولقد أوحي إليك ولقد wa Nábì àwọn tó ṣáájú rẹ̀ aránṣẹ́ sí wọn iṣẹ́ kí lára sí ọ láìn aṣarakta. láìn aṣọ́kta láyà bàbọ̀ nà ẹ̀mẹ́lú. bọ́ ọ bá ṣe bọ pẹ́rẹ́ gbogbo ṣe tó ṣe pátá yóò sì bàjẹ́. wàlá takunanna minal khasirin. ọ wà nù àwọn tí ó ṣòfò ọjọ́ ìwọ̀n. balillaha fa'bud. balillaha fa'bud ṣe gbọ́n bẹ́ẹ̀ balíláha fàábùdì. wọ́n ti aláhà síwájú ìtumọ̀ ẹni pé o gbọ́dọ̀ sí nǹkan kan míì tọ́jọ́ lọ́n lọ balíláha fàábùdì. tó mú ọ tí o sọ pé fàábùdì láha ó ní balíláha fàábùdì. bí ìyáka nàbùdù ìyáka wọ́n ti ṣáájú. alakọ́sọ. ìtumọ̀ ẹni pé nǹkan kan míì o kọ́dọ̀ kún bá dàrí balíláha fàábùdì balíláha fàábùdì ìtí ń jẹ́ bàádà ọlọ́run nìkan ni ó ṣe fún bàbá bọ́rọ̀ débi wọ́n yẹ káwádìí kí ní ń jẹ́ bàádà tọ́lọ́lù mi ṣe qasru al-ibadati ala salawati al-khams wa zakati wal hajj àtàwọn kan mi ìgbà yìí pé bàádà tún jù ń lọ ìbàdà jù ń lọ balillaha fa'bud sí ẹ̀sìn lọ́kàn ṣoṣo fọ́lọ̀ nìkan wa kun minash-shakirin mina sakiri. má lọ dúpẹ́ má lọ dúpẹ́ tó bá ti ṣe yíò tán má lọ dúpẹ́ bí ẹ bá ti ṣe ìbádà kọ́ má dúpẹ́ lókù ẹ wo ìtọ́gbọ́dọ̀ yanjú mọ́ sọ́ọ́lẹ̀ kan ìbádà ni o sórí gbogbo tọ́lá ayé yìí kìí tóra wọn o kí mo wí fún ọ ọ̀rọ̀ ayé ìṣe kí ni ẹ́ẹ̀ kìí tóra wọn kò sẹ́ni tó tóra wọn fún tó fi kò lérí rẹ̀ ilé yọmọ lówó yọmọ sunkún ọmọ òun lówó sunkọ́ ọmọ eléyìí bí ma kò lówó tọ́ sọ̀hánà eléyìí lówó kọ̀rọ̀ ma bí eléyìí wá bí ma kò lówó tọ́ eléyìí wà lókè wọ́n kóbò àwọn ọ̀tá kóbò kò gbádùn ayé tó ń lọ máa wọ pé ah kí n wá wà jẹ́jẹ́ mi kí n máa jẹun ó dájú wàhálà yìí wàhálà yìí ti pọ̀jù eléyìí ó sì jẹ́ èèyàn ń sunkún jẹ́ èèyàn èyí tó jẹ́ èèyàn ọkọ̀bọ̀ kọ̀ gbádùn ayé èyí tí ò jẹ́ èèyàn ṣe kíní só tó ra wọn nu bá ti máa ṣe lọ tí kan ò ní tó kan táfi kó láyé nu àmọ́pọ̀ wáyé ọwà bọ́nu pé ó tó wọn á kò sí olú ẹ̀ ojú ẹ̀ ni Ibrahim ń sunkún ọmọ náà ẹ̀mọ́ irú tó fi sunkún ọmọ ní só tó wọn fún ní sunkún kọ́lọ̀ ọmọ ọlọ́mọ Sakariya ń sunkún ọmọ só tóra wọn fún un wọ́n sì ṣe lànàbí wọ́n sì ń jíṣẹ́ ọlọ́run kò sí bímọ só tóra wọn fún Sakariya nù só tóra wọn fún Ibrahim nù tani wọlẹ́gbẹ̀ Ibrahim lọ́dọ̀ ọlọ́run tani wọlẹ́gbẹ̀ Sakariya lọ́dọ̀ ọlọ́run tani wọ́ ó tóra wọn lànàbí ń ṣe jọ́ mẹ́ta tí ò gbomi oúnjẹ kaná lé rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n làwọn máa mú mi àwọn sì máa jẹ làbí dùn ó tóra wọn ni wọ́n ń nà ní ẹ̀jẹ̀ ń jáde wájú rẹ̀ ni wọ́n ń fọ́ lẹ́yìn sótòrò àwọn fún un òun náà kójú kókó wọn pàṣẹ kí kíyà kankan máa jẹ ìyá sí wa ń jẹ wọ́n ọgbọ́n ni ọmọ pé tiẹ̀ náà ò ní tóra wọn ni sọmọ pé kò ní tóra wọn ni kò lè dán fún ọ ta ló dán fún sọ kò lè dán fún wọn náà ta ló ní tọ́ tí gbogbo ẹ̀ dán kò sí tọba súnmọ́ èyí tó rò pé náà yóò sọ nǹkan fún ọtọ́ màá lọ dúpẹ́ yóò sọ tí ń ṣe fún ọ tó kọ́ mẹ́gbẹ́ ẹ́ àbùdúpẹ́ tèmi ọlọ́run fi ní balìlá àfáàbùdù ẹ̀sìn ni ó mójútó balìlá àfáàbùdù ọlọ́run ni ọmọ ìsìnkú mójútẹ́sìn wà fún mínà ṣáàkiri iye ọwọ́ rẹ bá ti tẹnu ayé máa lọ dúpẹ́ lérí ẹbí tí ó ti mọ́ ń bẹ̀nu tọwọ́ rẹ bá ti tẹnu ayé máa lọ dúpẹ́ lérí ẹ àmọ́ pọ́ káyé já kò sí sí o ṣeṣe o ó ní tọ́mọ nọ́ọ̀sì ọ̀làdánwò tọ́mọ báyìí kọ́dà gan tọ́ bá dọ́gbẹ́dọ́gbẹ́dọ́gbẹ́ tọ́ bọ́ bí ọ̀kan ó tún kó sínú mi tọ́ bá jára búraburaburaburaburabu ológun ìbò ṣe kìnnì kan ṣe kìnnì kan tún ṣàdúrà tọ́ bá bọ́ bí ọ̀kan ọ̀ ń bọ́ mi báyìí omi ò tún wọlé ni. ló fi já sí pé tọ́kàn ojú tọ́kàn ojú bá lè láá farabutu sílọ́hún fọ́lọ́n lẹ́sìn sọ wá rí tayé gbogbo tayé wà kún. mina sákìrì. yọba ti bára ẹ̀ńbẹ̀ máa lọ dúpẹ́ ni mo tiẹ̀ dúpẹ́ tèmi ṣé mo tiẹ̀ kọ́lé kan alhamdulillah tiẹ̀ dúpẹ́ tèmi mo tiẹ̀ rí mọ́tò ogun mo tiẹ̀ dúpẹ́ tèmi ìkọ́lé ìgún mọ́tò yìí sí lọ sí bítù tó ní mo dúpẹ́ tèmi ah ẹnu tí ìfìsìn náà tó sẹ́kù. mo tiẹ̀ rẹ́nu ṣe bá dàdé lọ́sibítù tí mo wà yìí mo dúpẹ́ tèmi ẹni ọba kú ti ẹ̀tàn tó ọba wà láyé ntọ́ ma dúpẹ́ sí ọ wà ntọ́ ma fà tí ò ní tọ́ra wọn ó ṣe kí ni ọpẹ́ lọ́wọ́ ajé ọpọ̀ ọlọ́run bí nífẹ̀ẹ́ àmọ́ ntí bọ́ lọ́wọ́ rẹ ni balẹ̀ làá fáàbùd ìbádọ̀ bọ́ wọn lọ dúpẹ́ rẹ̀ ní tí ọ̀gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ lè sìn ìyókù ọpẹ́ lẹ́fi sí kínní lẹ́fi yanjú ẹ kò sẹ́ni tọrọ rẹ̀ dẹ́tàn o ẹni ọ̀rọ̀ rẹ̀ dẹ́tàn sí o àwọn ànábì ọlọ́run kò dán o àwọn sàábì kò dán o bí kálukú bá ti bá rẹ̀ ń ṣe kínní ń sọpẹ́ ni ń sọpẹ́ máa lọ sọpẹ́ máa lọ sin náà máa lọ sọpẹ́ máa lọ sin náà lọ dúpẹ́ èyí tó bá tẹ̀ dúpẹ́ sí èyí tó wọ̀ bá ti tẹ̀ sàdúrà sí ọba wọlọ́hún àṣẹ ọba wò abọ́ tọ́jú ìdíjọ́ àlìkíyàmọ̀ yọ gbàdúrà rẹ o lè bọ́ tọ́jú ìdíjọ́ àlìkíyàmọ̀ o lè ṣe fún ọ láyé hmm, hmm, hmm, tí o gbọdọ̀ bọ́ lọ́wọ́ rẹ ní ní Allah balila wakun mina shakirin ìtìmọ̀ sọ fún ló fi gbádùn ayé o sórí ìtìmọ̀ bọ́ sọ yìí ní ìjọ gbádùn ayé rẹ̀ tọ́ ọba ṣe bí mo ti rí òun ilá yìí lọ́lọ́ bá kú èmi kọ̀sáwàdà mẹ́ ọ̀ ń sàdúrà sí nǹkan kìí bọ́sì ọwọ́n tójú bọlé gbogbo ibi tó tójú bọ̀ wọ́n ti máa hàn lè mà wọ́n máa hàn lè mà káàkiri wọ́n ní ń tọ́jáde fún wọn ní sí ní àgùntàn àgùntàn lọ́pàá àgùntàn dúdú ọ̀kan tó ní tọ́ gara epo omi ó de wúrẹ́ funfun omi ò pé kó jòkó kó rọ alùkùránì lérí báyìí omi ò ní hàn tó kíní kala hàn fún ọ irísirísi ọmọ sí wàhálà ọmọ sánná ní ọmọ wàhálà ọmọ sánná ní tó bá múra ibi tó kù sínú ntọ́lọ́wọ̀n ọba sí ẹ̀dá kan tó lè sí òsì ntọ́ba mi ọba sí ẹ̀dá kan tó lè sí kíní lọ́gbà yìí ń kọ́ mójúkó àdáwò tó náà sí tó rójú tó ẹgbẹ́ sẹ́gbẹ́ kan bá wà dàrí lọ bá ti nọ́ọ̀sì àdánwò títí títí tó rójú tó gbèsè gbẹ̀kùn ó dàbí ẹni pé ti fẹ́ hmm. ìbádọ́ kan máa ṣe kí ni àdánwò yìí lọ sọ̀pọ̀lọpọ̀ délẹ́bọ àdánwò yìí tí àwọn àfọ́ ṣàlàyé fún wọn kí wọ́n jó yé wọn pé ó lè ṣàdúrà kọ́lọ́wọ́n gbà síbẹ̀ ó lè ṣe kọ́ gbà síbòmí tọ́lọ́n bá ti gbàdúrà rẹ síbòmí máa ṣàdúrà ń lọ pẹ̀lú èyí tí máa ṣèbádà lọ ẹ wàá sọ fún wa pé so o ti débí ná bùkátà rẹ ti bí yá tó bá lójọ́ mi lọ́dọ̀ rẹ tí o bá bí yá yóò lọ bòmí bí wọ́n ti ń lọ káàkiri tí wọ́n fi dèrò chọ́ọ̀chì nìyẹn o nígbà tí ò sí àkídà tí ò sí imani ẹni tẹ́ lọ́ọ́ bá ń chọ́ọ̀chì sọ̀rọ̀ tí ẹ yanjú ni ọ̀pá tí ẹ mara ní yanjú ní yanjú ṣètò ayé rẹ lọ ọ̀pá tí ẹ mara wọn yanjú ọ̀rọ̀ ọ̀pá tí ẹ mara ní. ẹni lọ bá mọ́sálásí pàtí ẹ̀ mọ́ra ní kò sẹ́ tí ò ní tí rán pásítọ̀ tó lọ bá sọ́ọ̀sì babaláwo tó lọ bá wọ́n ti sọ fún yín ọkùnrin kan bẹ́ ọ̀dọ̀ mi lókè yá yìí gbogbo àwọn àfá àwọn lọ gúnṣe lọ́dọ̀ rẹ̀ ni ẹ bá débẹ̀ láàárọ̀ ẹni tí ọ̀wọ̀n ṣe fún kẹ́lìmà bí abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀hìn ń bẹ lókè ń bẹ wọn gba àwọn ìmọ̀mù jámíù àwọn nǹkan kan bá dọ̀ wọn ẹni tí ó jó jíjó yọ́ yín wọn fún wọn ẹni tí ó lọ lílọ ẹni tí ó gbogbo ọdún kẹẹ̀dógún rẹ̀ tó ti fẹ́ yàwó ọlọ́run ògùn náà lọ́mọdé sí tí bọ́bà mi ní sọ́lá sọ́lá kan tọ́lọ ọlọ́run ni sí ọ̀wárò ògùn dọmọdọmọ ni tí bó ṣe gbogbo ẹ̀sí bí kọ̀ jẹ́ náà ni kò yíwọ̀n sọ fún wa pé ntọ́lọ́mbà ṣe ní ọ̀sẹ̀lẹ̀ pẹ̀lú bẹ́lẹ̀ yìí ti yíwọ̀n tí ò rí nǹkan kan sí sọ́rọ̀ rẹ̀ àwọn tí a ń rí sánmà gan-an tí a ń gun sánmà gan-an àwọn tí a ń gun sánmà tí màláìka ń bá wọn sọ̀rọ̀ tọ́lọ̀n fún rẹ̀ ń bá wọn sọ̀rọ̀ in tọ́ bá wọ ọlọ́run ní ń ṣe lérí ọ̀rọ̀ wọn kìí ṣe tí a bá fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ara tọ́ wọ́lọ̀ ní ń fa wọn náà sí kíní ní fi wọ́n dá gbọ́n wọn anábì rẹ̀ ni wọ́n bá bá ní bó ti ká náà lè pàṣẹ fọ́lọ̀ ni àwọn anábì ọlọ́run ọba ti ní sọ̀rọ̀ Ibrahim ọba ti sunkún Sakariya ọba ti sunkún anábì bá ti sunkún lórí Aisha ẹ̀rọ wí ẹ̀rọ wí lẹ́bí ń jọra wọn yìí lẹ́bí ń jọra ọba mi ń ni ẹnìkan ní tó ń ni ìwọ ni ọ̀há ṣe kí àwọn wàhálà lèyìn fi kọjú sẹ́lómi lẹ́yìn Ọlọ́run ó fèsì ọ kọjú sí ọbẹ̀ ọ sí gbogbo ẹ̀ wàhálà lásán tí ò níbi tí ọjà sí ní gbogbo ìrìn àjò tó rìn àwọn tó ti rìn jù ọlọ wọn ti lọ jòkó jẹ́ wọ́n ti ń sinmi gbà tí wọ́n ní làákàyè àwọn tó ní làákàyè ti lọ jòkó jẹ́ wọ́n gbájú ẹ̀ ní wọ́n jọ ó ti rìnrìn àjò ló fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn jáde lásán àwọn pípù yẹn gáì ni wọ́n jọ tóró ti rìn làákàyè rẹ̀ wá sọ fún pàdàbí kíní yóò nítumọ̀ òun ló bí ọ̀rọ̀ tí experience ló bí pé àwọn pípù yẹn gáì ní ogun wọn jọ tó ti tẹ̀sí ọ̀tọ̀ọ̀tọ̀ tó tẹ̀sí àwọn aláfa ó tẹ̀sí àwọn pásítọ̀ ó tẹ̀sí àwọn ológun ìkankan náà lọ́ba lọ gbogbo ẹ̀ gbogbo wọn ló gbowó lọ́wọ́ ẹ̀ ni wọ́n lu jìbìtì ní ẹ̀sìn gbogbo ẹ̀ ìkankan ó ṣẹlẹ̀ yọka conclude ni pé ọ àwọn pípọ̀ yẹn four one nine ìwọ tí wọn ti ṣe bẹ́ẹ̀ fún lọ sáré kàkiri ní abá ṣe tiẹ̀ náà fún ara rẹ̀ ó ṣe kí ni ẹ yọ balẹ̀ ara rẹ̀ ó balẹ̀ ara rẹ̀ ó balẹ̀ ọlọ́run lèyàn fọwọ́ sí balẹ̀ la àfàbùd wàkún. mina ṣáàkiri. ọlọ́run lè máa sìn kẹsì máa lọ dúpẹ́ ní tọ́wọ́ yín bá tẹnu ayé níbi ọpẹ́ orí ó lékún ẹ̀yà bá ń dúpẹ́ orí sí kíni lékún ni ẹ máa lọ dúpẹ́ yìí tọ́lọ́run sí kọ́ sàlékún fún yín ẹ sì máa lọ sí ìbádẹ́ mọ́jà kí a máa bọ́ kí lọ́kàn lẹ́yìn ayé àwọn. wàmà kọ́dà ń lọ yóò mọ ìyọ́ ọlọ́run ti tó ẹ mọ ìyí bọ́lọ̀ títọ́ ìyá mọ ìyí ọlọ́run àmọ́ wà nǹkan mi ọlọ́run ẹ mọ ìyí ọlọ́run àmọ́ kọ́dàrú lọ́ha hakakadiri bọ́lọ̀ títọ́ ẹ mọ ìyí ẹ pàtàkì ẹ bó títọ́ náà. gbogbo ilẹ̀ ibi díẹ̀ nù lẹ̀lẹ̀ yìí omi tí ń bẹ lérí ilẹ̀ yìí tí lẹ̀ mú tó mi múnú lẹ́jọ́ ẹ̀yìn ibi téèyàn ń gbé lọ ibi tó jẹ́ omi lérí ilẹ̀ yìí ó ju ibi tó jẹ́ ìpẹ́ tá ń gbé lọ ibi ọ wá jẹ́ ìpẹ́ wọn náà ibi tó jẹ́ gbójú ibi tá ń gbé lọ àwọn ẹranko ọbẹ̀ wá jù wá lọ mélòó ní lérí ilẹ̀ tẹ́ ń dààmú kọ́bùdà ọlọ́run ni ẹ̀kún ọlọ́run bá ìjọ àmọ́ gbogbo lẹ́wọ̀n والسماء والسماوات مطويات بيمينه bá dijú àlìkíyàmà gbogbo sánmà ọlọ́run ká sínú ọwọ́ ọ̀tún rẹ̀ báyìí bí kí n wàhálà yín náà subhanahu ah, wa ta'ala amma yushrikun ah títóbi ọlọ́run mímọ́ ọlọ́run ọlọ́run kọjẹ́ ń tàṣẹ́bọ̀ pẹ̀lú ẹ̀ subhanahu wa ta'ala amma yushriku ah, ọlọ́run tó bí ọgbọ̀ngbọ́ ọkọ̀ yẹ́ ní táà ṣẹbọ pẹ̀lú ẹ̀ ẹnìkan máa lọ ṣẹbọ adúrú bọ́lọ̀ ti tó yìí ó ti tó yìí kẹ́nìkan máa lọ ṣẹbọ pẹ̀lú ẹ̀ rí pẹ́nìyàn ọmọ wára rẹ̀ gbogbo wa tá díyàn tàà lè à ní túnmọ́nú tọ́lọ̀ ń dá bá ti jòkó lẹ̀ yìí nísìn àwọn táwa ní mọ́sálásí yóò ní ìta jẹ́ alélọ́gọ́rùn méjì kò kan sí wa àtùká kìnìún kan tó bá ẹyọkan ẹyọkan kọ́dà kọjẹ́ kí ni wọn mùsùlùmí rìn kọ́ yọjú mẹ́wọ̀n kó ní húhú kò sẹ́nì kankan nù wá sáà tó nù sáà tó làdóde sáà tó làdóde. atuka ni kò sí olú ẹ̀ ẹ wá wo bí tọ́lọ̀ ń dá wọn náà sí ti hàn lọ gbá wọn lọ gbá bá a ti yàtọ̀ yìí làwọn kìnìún yàtọ̀ áfíríkà làwọn abẹ́ẹ̀kọ́ kìnìún áfíríkà yàtọ̀ sí kìnìún yúròpù kìnìún tópíà yàtọ̀ sí kìnìún nàìjíríà mo dé sùn tí gbogbo wọn wà báyìí tí wọ́n kọ́ sílò pé Ethiopia ni ti Nigeria ni ti Kenya ni ti Guinea tẹ́ẹ̀rí fáwọn kìnìún ṣe kìnìún báwa náà ti yàtọ̀ sára Ethiopia ara Kenya bẹ́ẹ̀ làwọn kìnìún wá yàtọ̀ síra kìnìún bẹ tó ṣe pé awọ lásán ni kò nírun kìnìún sì bẹ tó ṣe pàṣẹ irun báyìí lọ́rùn àti gbogbo ara irun ni kìnìún ni méjèèjì báwa náà ti funfun tá a dúdú tá a dí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run tó dáwọn ẹranko ló yàtọ̀ tó ọba àwọn lòún rí rí fín nínú tó dá tí ò nítumọ̀ ní wọ́wà bí bá ti fẹ́ mọ̀ rẹ̀ kọ́ǹkà gbogbo kan kọ̀ yọ ọmọ rú ẹ̀ níbi tọ́lá rẹ̀ dé àmọ́ kò sí tí mímọ̀ rẹ̀ ò sí kíni tí ò kọ́ǹkà ló fi ń pè ní fi ń dọ̀ lóhùn ṣé omele afẹ́ sọ travel láti Dubai lọ sí Texas lamẹ́ríkà mo fẹ́ lo tó tó wákàtí méje lérí omi tó sì gbómi ní gbogbo ẹ̀ta kan lọ lérí omi seventeen hours thirty minutes láfihàn seventeen hours thirty minutes plane wò dúró nígbà tá a bọ́ sí ilé omi alóhun tó tó wákàtí méje tá a kúrò lérí omi bẹ́ẹ̀ ni wọ́n sọ fún yín tí wọ́n mọ̀ wípé ọlọ́mọ dá nǹkan wo àṣà nítumọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ ní omi yẹn náà tí wọ́n ń sẹ̀mí tí wọ́n mọ̀ pa ń bẹ́ àwọn abúlé ń bẹ lálìmọ̀sọ́ ìtọ́ bá débi tó mọ̀ pé sálìmọ̀sọ́ ni bí ọ̀dá lè mọ̀ sọ́mọ̀ tán wá ń rí ọlọ́run fín ọ̀dá lè mọ̀ sọ́mọ̀ tán ọwá ń rí ọlọ́run fín ọmọ kọ́dọ̀rù lọ́ha wàmá kọ́dọ̀rù lọ́ha pọ̀pọ̀dẹ̀rí wọn ọmọ yọ ọlọ́run ìyá ọmọ yọ ọlọ́run a máa ṣẹbọ ọba tó ní adúrú ọlá yìí nínú àdísọ́lá tẹ́ ẹ bá kójọ aláṣọ ìdìn wáhìd tẹ́ ẹ papọ̀ sójú kan ṣoṣo bẹ́ẹ̀ wá ti pọ̀ tó tẹ́ kójọ òun kí kálukú máa béèrè nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ kí máa ṣe fún kálukú lọ́tọ̀ọ̀tọ̀ bó ti béèrè òun kò mú nǹkan kan náà láàmì bíi ká kí abẹ́rẹ́ bọnú odò ká yọ omi tí ó kan lẹ́nà ní mugun tẹ́gbà omi làǹpa rẹ wákàtí méje lẹ́yìn rẹ̀ ní ìsìnkí àwọn ká abẹ́rẹ́ bọnú omi kọ́kan tó gbogbo ohun tẹ́gbà kò jù bẹ́ẹ̀ lọ ẹ wo omi táwọn ilé yẹn wákàtí méje ibi tẹ́mi sì rìn mọ́nà yìí tó jù lọ ń bẹ́ẹ̀ èyí jùlọ ń bẹ yẹn máa rọ́lọ́ fín kọ́ máa ṣẹbọ ta ni wọ́tọ̀ ń ṣẹbọ gan ò ní ìtumọ̀ kankan tẹ́tẹ́lẹ̀ bí ìgbà tó sí nínú tọ́lọ̀ndà àmọ́ la pé màá rẹ kọ́ kankan ló fi mọ̀ pọ̀ ń bẹ sọba tó lè sàkáǹtì rẹ bó ti kéré mọ̀ yìí ò ní bẹ̀rù rẹ̀ ah wàá má qadarullah

gbogbo àwọn akitọ́ wà nùgbò sótò ìtẹ́ fi gbé ọmọ langidi ṣé ìtẹ́ fi gbé ọmọ langidi tó ni ìtẹ́ fi gbé ọmọ langidi sótò ni ọmọ akọ́dàrú lọ́ọ́ hakọ́ wọn pàtàkì ọlọ́run àwọn èèyàn máa yọ ọlọ́run àìmọ́ yọ ọlọ́run náà lọ sọ ọ́ dídàkudà tọ́ba ọmọ o ní pàtàkì nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ni ó wà lílé ọkàn rẹ báyìí o ní ó wà lílé mi iṣẹ́ rẹ lọ́mọ sí ọmọ sí iṣẹ́ tàṣẹ rẹ ni ọmọ jìnnà sí tọ́ba kọ̀ọ̀fọ̀ ni wọ́n máa kọ́dàrú dàrú ìbò ti tóun wal ardu. wal ardu jami'an qabdatuhu yawmal qiyamah. gbogbo lẹ pátábà ti ròyìn lẹ omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ igi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹranko bẹ́ẹ̀ qabdatuhu والسماوات والسماوات مطويات بيمينه gbogbo sánmà ọwọ́ tún ní èkó dúró báyìí subhanahu wa ta'ala amma yushrikun ah ọlọ́mọ tóbi o ọlọ́mọ gbọngbọn o kílẹ̀ wọ́n wá díẹ̀ bọ̀ kílẹ̀ wọ́n wá díẹ̀ bọ̀ kílẹ̀ ń bọ́lọ̀ ń kí lè ń fẹ́ lómi lẹ́sìn lẹ́yìn ọlọ́run sí subhanahu wa ta'ala amma yushrikun allahumma izal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir adaka ada ad-din وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا لا تزكي قلوبنا بعد هدي هديتنا وهب لنا من لدنك رحمة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 alaikum warahmatullahi wabarakatuh. alaikum ah, ọlọ́run jẹ́ kí a rí ẹ̀mí àwọn ustaasi wa pẹ́ kí ọlọ́run dẹ̀ bá lè kí ọlá kó bá fún ọ ní okun àti agbára kó dẹ̀ bá dáàbò rẹ̀ bùn àtàwa náà. ìbéèrè mi àkọ́kọ́ tí mo fẹ́ béèrè ni pé ẹ ń gbọ́rọ̀ yẹn. ìbéèrè mi àkọ́kọ́ tí mo fẹ́ béèrè ni pé ẹjọ́ ẹni tó bá wà níbi ipò ìyá fúnyàn àbí bàbá àbá bí àǹtí àbẹ́gbọ́n tí èèyàn wá ń kẹ́fìn àwọn nǹkan tí ọlọ́run bá lè kí ọlá ní kéèyàn mọ̀ lẹ́bọ bọ̀tì béèyàn ṣe ń sọ fún yẹn gbogbo ọjọ́ tó bá ti rí yàn iṣẹ́ ẹbọ yẹn níṣẹ́ máa wá fẹ́ ṣe wọ́n máa ọwọ́ alágbára débi pé kéèyàn wá fura débi pé tó bá ti rí èèyàn gan pàápàá gan ọ̀rọ̀ ẹbọ tẹ́ ẹ sọ fún jò nìyẹn ní òtún wá máa sọ létí èèyàn gangan pé ṣe ń tọ́ bá fẹ́ ṣe irú èèyàn bẹ́ẹ̀ tá a ti wá sọ fún sọ fún sọ fún sọ fún tí ò gbọ́ ṣé kéèyàn pátì ni àbí báwo ìbéèrè àkọ́kọ́ nù. tí ọba ti kú ẹ̀yìn pátì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ máa sọ fún un lọ ẹ sì máa ṣàdúrà ẹ máa sọ fún un ẹ máa ṣàdúrà tó bá kú látò jákàn lára rẹ̀. ọlọ́sàn ẹlẹ́sàn rí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìyẹn obìnrin yẹn bí ìyàwó bàbá bàbá náà la máa pè tó rábúrò bàbá ni but àwọn nǹkan tí a kọ́kọ́ gbọ́yé bíi eighty ninety one tá à ń kẹ́fín lára rẹ̀ irú òròrí ilẹ̀ Yorùbá yẹn ni so tọ́já sí pé ó ti ẹ̀hàn sí mi lọ́pọ̀ gbà pé mo ra mọ́tò ó dẹ̀ débẹ̀ ó dẹ̀ fọ́ gba báyìí ọlọ́run dẹ̀ fi ṣe kò ń gẹ́ ni àwọn náà mọ̀ tí ń gun mọ́tò nìyẹn mo dẹ̀ ń padà bọ̀ àdè accident mo wá notice pé gbogbo àsìkò tẹ́ bá ti pàdé ẹ̀ báyìí ó máa fẹ́ wáwè láti dìmọ̀ àyàn ni tẹ́ bá fẹ́ ní tí mo bá fẹ́ bèrè mẹ́rin ni pé ṣé ó dáa kí irú ẹni tó wà ní ipò bíi ìyá àbúrò àbúrò bàbá èèyàn sódà kí èèyàn máa fi igbá yà. kò bá ṣẹlẹ̀ o kò bá ṣẹlẹ̀ o. sàn alekun ọ̀rọ̀ tó lọ kọ́. aleykum salaam wa rahmatulah. ṣé kò sí ìbéèrè mọ́ ẹ kàbẹ̀rẹ̀ àwọn obìnrin assalamu alaikum warahmatullahi wabarakatuh ọlọ́run jẹ́ ká rí àwọn ṣéèkì wa pẹ̀lú àlàáfíà oníbèrè béèrè pé ẹjọ́ sàṣe àlèpà ẹran iléyà fún ìyàwó èèyàn tí ó bá ti kú ká pa ní orúkọ ẹ̀ ó ní ṣé a lè pa ẹran léyà ní orúkọ ìyàwó èèyàn tó bá ti kú. a sọ̀rọ̀ nǹkan léyà ọjọ́ mẹ́jọ inshallah àtàwọn tí wọ́n lọ fẹ́ràn jà tí wọ́n ń sàwọn ẹran tí wọ́n hàn dábàlẹ̀ mọ́ a sọ̀rọ̀ nǹkan inshallah náà oníbẹ̀rẹ̀ ìbéèrè pé irú àdúrà wo ló dáa kéèyàn máa ṣe nígbà tí obìnrin bá ń rọbí lọ́wọ́. kọ́ máa ṣe àtàkárò sọ́ba kó tó rọbí kó máa ṣe àtàkárò mọ́sá kó tó rọbí ẹni tí ń rọbí lọ́wọ́ kò rójú tó ara èyí tẹ́ bá ń bẹ́ẹ̀ tẹ́ wa ẹ máa bẹ lọ́n kọ́lọ́n sọ ní rọrùn gbogbo tẹ́ bá rí ládùá èèyàn náà fìlà ẹ tọrọ àdúrà ẹ sọ tẹ́ bá rí fọlọ́n ọlọ́run sọ rọrùn. bá débi fèrè kan lẹ́gbẹ̀ẹ́ yín bí náà fìlà ẹ tọrọ kọ́lọ́n Um, ẹni béèrè pé ẹ dákun báwọn ṣàlàyé nípa mímá wọ aṣọ àǹkò pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣáwọn lè ra aṣọ kan náà fún àwọn ọmọ àwọn nígbà ọdún. ẹ lè ran fáwọn ọmọ torí ìran àǹkò àwọn afa kakunu libasu ṣohora kí là ń pè ní libasu ṣohora aṣọ awari ewu aṣọ gbajúmọ̀ ogun tó bá jẹ́ libasu ṣohora mùsùlùmí kì í wọ̀ ọ́ tó ti daṣọ gbajúmọ̀ aṣọ fáàrí mùsùlùmí kì í wọ̀ àmọ́ tí ọba ti jẹ́ ṣúra fáwọn ọmọ yín wọn fi ṣe gbajúmọ̀ wọn fi ṣe ṣúra wọ́n wọ fọ́dún kò sí láìfi àmọ́ pé ẹgbẹ́ ni wá ẹjẹ́ amásọ orú kan náà ó ti di libasu ṣúra tó gba ó rí pé àwọn rèé o kíní kan ọbẹ̀ libasu gan méjì ni ìwọ náà tó ń wọṣọ ni ìwọ tó ń wọṣọ tó fi ni so ẹni bá wọlá yóò ní mo fẹ́ ka àdìsí mo fẹ́ lo àdìsí ọ wà gbé láti fadailus sahaba náà ẹ béèrè béèrè yẹn. sáwọn ẹ̀kan tó lọ́bàkà tó ẹnìkan ń béèrè nípa pé nígbà pé tá bá ń ṣe ìkọ́mọ̀ lọ́wọ́ mhm. ní pé how many times a máa sọ ọkọ̀ ìkọ́mọ̀ ti sọ́la. ẹ méjì ni. then um, wọ́n tún béèrè pé ṣóun lè ṣe a hmm? ń sì ká mọ̀ lọ́wọ́ kọ́díkọ́ mọ́ ti sọ látò ẹ̀mí ìlú làwí mọ́lẹ̀ méjì tàbá kan kò kò sí láìfi tẹ́ bá sílẹ̀ kan kò sí láìfi ẹni bí pé ìyá òun ti kú christian ní ṣóun lè máa ṣàdúrà fún ah má ṣàdúrà fún o kò gbọ́ dáadáa náà mo ti dáhùn mo ti dáhùn mo ní kó má ṣàdúrà fún o kò gbọ́ dáadáa náà mẹ́ni ìbéèrè pé nínú ìyá òun àti ìyàwó òun ta ní kóhun kọ́kọ́rọ́ mẹ́kà náà ìyá rẹ̀ ni ó nínú ìyá òun àti ìyàwó òun ta ní kóhun kọ́kọ́rọ́ mẹ́kà mo ní ìyá rẹ̀ ni. ìyá ni ọkọ rán mọ́kà kó tó kan ìyàwó bó ti jẹ́nu ìyá rẹ̀ ìṣẹ́gbẹ́ ìyàwó rẹ̀ o ìyá rẹ̀ ìṣẹ́gbẹ́ ìyàwó rẹ̀ kò sí mu wá zánà kò sí ẹ wọn wò ta lọ̀gá láàrin ìyá rẹ̀ àti ìyàwó rẹ̀ ẹ fi wọn wò síbẹ̀ ìyá rẹ̀ lọ̀gá ẹ máa béèrè béèrè pé ta ni láàrin ta ni àti ta ni. Ah, láàrin tani àti tani. àrífínú ìròyìn yàfín ni gbogbo òbéèrè yẹn láàrin tani àti tani arákùnrin tó lọ bá nẹ́bí ó ní tani kí n ṣe dáadáa sí fún anẹ́bí ní ìyá rẹ̀ ìkíní ìyá rẹ̀ ìkejì ìyá rẹ̀ sáà nẹ́bí gbàgbé ni ń báyà ọmọ rẹ̀ bọ́bá kan jẹ́ ọmọ ọbọ̀ náà ọ sọ bó ni wọ́n fi sí tó fi máa negotiate ìyá ọkọ rẹ̀ ẹ lọ farabalẹ̀ fáwọn ìyá ọkọ yín ni o tó bá bí yaba burú ẹ pẹ́ ẹ máa kúbẹ́kúbẹ́ yóò ní ọmọ dáadáa ni mo tiẹ̀ ti tẹ̀sí ẹ̀wọ́ farabalẹ̀ ìgbà mo lọ paasi ó sì sọ pé òun tẹ̀sí lọ farabalẹ̀ ó ti hàn ọ́ lè mọ̀ nítumọ̀ rẹ̀ ìyá ti hàn ọ́ lè mọ̀ nù yóò jowú a ti sọ̀rọ̀ gẹ́rà nínú Ramadan tó lọ lọ́hùn-ún ṣe rántí mo ní ìyá máa jowú ìyàwó ọmọ Ah, ọ̀rọ̀ ọgbọ́n wa báyìí ọkọ rẹ jowó ọ̀sẹ̀lẹ̀ ọ̀pẹ ni ìwọ òsì ní ìdẹ ò ní jẹ́ iye ìyàwó rẹ orí ìyá rẹ fín ẹ pẹ́ mọ̀mọ́ inú pípẹ́ ní kẹsì tó lé tiẹ̀ lọ́tọ̀ kọ́ máa dọ́là ṣe kọ́ máa kọlù yín orí ìyá bá kó wọn papọ̀ wá lọ ẹ máa rán wa là ẹ ṣètò lé fún ìyá ní ẹ ṣètò ọmọ ọ̀dọ́ fún ẹ máa kọ́ máa lọ kí ẹ̀kọ́kọ́ tẹ̀ bá ń kí wọn ẹ̀hìn àṣepọ̀ ọmọ dùn òkèrè lọ́mọ ìyá dùn àmọ́ kó dijọ́ ojúmọ́ wọ́sọ̀ wọ́sọ̀ wọ́sọ̀ ma kílèmù ọkọ mi tíyàwó ma kílèmù ọmọ mi ìwọ gan ni fi sínú wàhálà ọmọ rojọ́ fún ilé ọmọ rojọ́ fún ọtọ ọba múra ó sì o ìyá rẹ̀ ṣe kí ni ká tó péyàwó tí ni mo fi ní tani sí tani nàìjíríà ẹ̀yin ìyàwó tọkọ yín bá ti níyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín o ẹ máa pẹ́ ọkọ yín ẹ máa ṣe dáadáa sí ẹ máa tọ́jú rẹ̀ òun náà máa ṣàdúrà fún ọ yóò máa ṣàdúrà fún ọmọ rẹ gbogbo yín ò dé léríire jíjẹ́nu